ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا <clears throat> إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 أشي صلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاة ذاكم بورا للنبي أتيا وصحابة أتي وبوا ويني توبا تليلنا وتشلى محمد صلى الله عليه وسلم تتيو في ما دي أجوبين بالقيامة gẹ́gẹ́ bí ìṣe wa alùmọ̀lù <clears throat> ó ní pé gbogbo ọjọ́ ìní tó bá bá wa láyé tí dédé àkókò yìí náà sì bá wa lẹ́yìn ẹ̀rọ salatul fajr àti àwọn ẹ̀yìn qira'atul adhkar wa ṣe àgbéyẹ̀wò tafsirul Qur'an ilé ìdẹ̀sí sí wa àmọ́ láti fi ọ̀sẹ̀ tí ó ti fẹ́ tó mẹ́fà àbí méje báyìí tọwọ́ kọfà ti dúró gbogbo àwọn ẹ̀kọ́ yìí ní ó dúró díẹ̀ látara ìrìn àjò ìlọrin ṣe ìjọsìn fún ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala léyìí tí a bẹ̀rẹ̀ wọn bá bí mọ́tò yìí wọ́n kọ́rọ̀ mi yìí wọ́n ìdíje wọ́n fọ́ọ̀lì kọ́lọ̀ dákun kó má ṣe àgbà lẹ́sìn lọ́wọ́ wa wọ́n gbogbo tí máa ń ba ìgbìyànjú iṣẹ́ náà tó lè bàjẹ́ máyàn lọ́wọ́ ọ̀gá gbogbo ẹ̀ nǹkan méjì ni al-ishraku billah ìbọ́lọ̀wọ́rogún nínú tó yára bàjẹ́ ní ọlọ́dàkùnmọ́jọ àbọ̀ ọ̀wọ́rogún owó gbogbo ẹni tí ó bá ṣe hajj fọlọ́run àwọn èèyàn máa ń sábà sọ pé ọlọ́wọ̀ níbi ó bàjẹ́ ni àmọ́ tó yára bàjẹ́ jù onáàlá ìṣirọ́kù billah kò ní bọ́lá wọ́rọ́gún. nǹkan lẹ́ẹ̀kejì nínú nǹkan méjì ta ló lu yára bàjẹ́ jù onáà ní alùfáàkù wàríyà alùfáàkù wàríyà ọ̀ṣùbà òun ni ká máa ṣèṣe àárín ká máa ṣe ká ní pẹ̀lú ẹ̀ kábẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ pé aláàlọ́ hajj àwọn kan méjì yìí òyàrá bàjẹ́ ó jẹ́ tí gbogbo ẹni bá ṣe àmọ́ abẹ lọ́wọ́ pé bá ju bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ àwọn kìíní kan bẹ hamasa ni hamasa tó ń jẹun fáà ìgbà ara ta lásán tí àìmọ̀ kan máa ń bí síyàn lára òun làwọn nǹkan míì ẹni pé táwọn èèyàn bá ń pariwo alálàájì káàdì rẹ̀ mọ́ bàjẹ́ ìjọ bá ká ẹni ó lọ ájì mọ́lẹ̀ ọtí kí náà mọ́ wí ó sì pè rẹ̀ lálàájì ó sì dégé ní ìṣe mú sí lójú wọn wọ́n gbà pé pẹ̀lú pé mú ájì rẹ̀ dégé nù ájì rẹ̀ sì bàjẹ́ wàláyé ájì rẹ̀ ò bàjẹ́ ká mọ́ pàrọ̀ fọ́ra wa mọ́ ọ̀daràn ní pẹ̀lú kó mú hajj rẹ̀ tó ṣe bọ́lọ́run odò tí ẹ̀ lọ́tọ̀ ẹ̀mọ́jà àdàpọ̀ ló jẹ́ sí aláìmọ̀kan gbogbo ọjọ́ tí bá ti ń fa ìmọ̀kan dá sí nǹkan lọ́pọ̀lọpọ̀ ọgbà nǹkan bá ní ó máa fi wẹ̀ yóò máa gbé mu ni nǹkan bá sì ní ó máa gbé mu kí ni ó máa fi yóò máa fi wẹ̀ aláìmọ̀kan ni wọ́n ní wà. irú kí ló wá kọ́ nílẹ̀ Yorùbá wa sẹ́ríńdé wú bẹ́ẹ̀ lórí ájì wa tá à ń ṣe tó léwu jù tó léwu jù aláìlá fi tata ìsìn tó yára ba ájì àwọn alálàájì jẹ́ wọn kàyé nǹkan èyí tí èèyàn ṣe pé ọlọ́ ájì ọlọ́ ájì ọ̀daràn lọ́mọdé wájú ọlọ́run èyí ò lámọ akọrin ẹ̀ sáwọn alálàájì létí má mu tí o má ṣe dìná o má ta tẹ́tẹ́ o sẹ́rí èèyàn lọ ájì o kò lọ ájì o gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí kí ni bàbá irúgbó ẹ̀ṣẹ̀ ńlá ni tí ẹni bá lọ ájì tí ń dárú àwọn ẹsẹ yìí nǹkan kó bára rẹ ni ájì rẹ̀ kọ́ ló a àmọ́ àmúdá kàn mọ́ ni pé á ìwọ tó wá sí wàhálà lórí ọlọ́run kan tó wá ń firú àwọn ẹ̀ṣẹ̀ báyìí ṣeré ó lè kó wa ó ní ká mọ bọ́lọ̀ wúrubú èyí ò láwa múra sí tíwárí ọ̀gọ̀rọ̀ àwọn alálàájì wa etí bèbè àbọ̀lọ̀ wúrubú òun láti wá mọ́ rìn etí bèbè fáàrí òun láti mọ́ rìn ẹlẹ́kùn gbé yẹn lọ ájì tó wá ní láàlàlá ájì òun ò tí pé àbí tóun bá tó ṣe yín ẹlẹ́kùn eyín fífi kí ni kí ló lè bí fún yẹn àríyá ó lè bí ká nínú yìí lóòótọ́ ayé àkùránì kan ló lẹ́yìn ìjẹba lọ á jẹ ìgbọ́dọ̀ ṣe yín kùn. àmọ́ sọ ti mọ̀kọ́ ní kárí mi máa ń ba ṣe olóore jẹ́ ẹ̀yẹ bí ọ̀gọ̀rọ̀ àwọn tí ń ṣe yín pé kí ni mú wọn ṣe. ẹ̀yẹ bèèrè kan ìwọ tó ọṣẹ náà ìwọ náà kàn bèèrè lọ́wọ́ rẹ pé kí ló mú mi ṣe yín ìwọ náà mọ̀ pé kò sí tó fà kọjá pé àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ pé mo lọ hajj kárí mi náà mo mẹ́ni nìkan ẹjọ́ tí mo àwọn bọ̀rọ̀ débi ọ̀rọ̀ yìí á ah, ṣe àlùjáná láti lè lọ sí ni o tó sì dá ní kékeré yẹn máa ń ṣe kárí ni o ẹ̀ bá ṣe mọ́wùlẹ̀ tó ṣe kíní máa á ah, àbá sọrí ájì lé mi fẹ́ lọ yìí ẹ máa wọ́rọ́ mo fẹ́ lọ tọ̀ tá mọ́ ọ. mo fẹ́ ṣe kí ló wẹ̀ mo fẹ́ lọ tọ̀ tá mọ́ ẹni ò yé mi à. Ah, ẹgbẹ́ lọ lè yanjú àwọn ọ̀tá yìí lọ lẹ́nu ìnìyí abẹ́ ìṣèjú ọmọ náà àdúrà àyè ńkọ èyí ò jẹ́ ọkọ̀ dúró náà amọ́sọ yìí mo lè lọ kí n dé nìkì káwọn kó máa jiyàn pé ó lọ kò lọ kò dọ̀hùn kò dọ̀hùn ó débẹ̀ kò débẹ̀ ó ní àmọ́ ń gbà ń bá ti rí jẹ́ kí máa jẹ́ pé ó lọ kò lọ ètò ara rẹ̀ ní tiwọn náà dé wọ́n <laughs> dábàá ilé tí ẹ jẹ́ kẹyìn o wọ́n ti mọ̀ pé confam ó ṣe kí ni ó ní ẹ̀wọ̀rọ̀ aláìmọ̀tẹ́rẹ̀ èyí èyí ti ń bẹ dọ́ba abáàpọ̀dọ̀ àwọn dentist àwọn doctor tó máa ń báyàn sí yìí o téyìn rẹ wọn bá lásìdẹ́ǹtì téyìn rẹ bá yọ àtìbíṣà yìí lẹ́yìn o ọ lè ṣe ń sàlẹ̀ gómẹ̀ o wọ́n ọ lè ṣe ń sàkàmù ọ̀yà yìí ọ lè ṣe tọ́ba kan sí dókítà tó yàgbọ́n pé owó rẹ̀ ọbọ̀ ọ̀rá náà ni tọ́ba gbọ́dí gold lọ fẹ́ ó bọ̀ ọ́fíìsì ká ní onísílvà lọ fẹ́ ó bọ̀ ọ́fíìsì ká ní ibi tí ó dàbí eyín wà yìí lọ fẹ́ ó bọ̀ ọ́fíìsì. wọ́n lómi ìbẹ́ bá àtọmọ́ pàdé títí mọ́ lẹ́nu tí ó eyín tí bẹ lẹ́nu tí ẹ̀ kìí ṣe irú eyín èmi àti ẹ irú eyín sẹ́yìn pè lé eyín mọ́ká òun ní bẹ lọ́dọ̀ tiẹ̀ bọ̀ kìí ṣe gold òun ṣe golden ni wọ́n lọ sí mú èèyàn bá gé artificial imú tó bá bẹ artificial imú gold láti wàá bẹ́ẹ̀ ọ̀rọ̀ àmì wọ̀ tọ́ ṣe ní ájì rẹ̀ ti bàjẹ́ o àmọ́ ẹni tó lè etí bèbè káàdì ni ó ṣe kíni kó bàjẹ́ tí bèbè rẹ̀ lọ wà torí tó bá jẹ́ pé fáàrí lọ torí ẹ̀ ṣe é ti tán torí tó bá dàbí tí a máa tọ́lọ́kọ̀ sí ni pé sọ ájì tó lọ ṣe nítorí àwọn tí ọ̀sẹ̀ lọ́nu ẹ̀rẹ́ lè tán ọkọ̀ wọn lọ rí bẹ̀sọ̀ rẹ̀ ẹ̀rọ ayé tẹ tó wá tó wá lọ ájì tó dé kí tó wá lọ rí tẹ yẹpẹ títún so nǹkan kọlí mẹ́rin tẹ́lẹ̀ káwọn tí ń tà sọ lọ́wọ́ àmọ́ àwọn tí wọ́n ń ṣe kí ní onímọ̀ pé orí ewu báyìí làwọn wà táwọn bá ń gbé kò gbéṣẹ́ yìí láti ń bẹ lọ́wọ́ iṣẹ́ náà lákùnrin yóò bàjẹ́ wọn lọ́wọ́ gbogbo àwọn nǹkan tó lè bá jẹ́ báyìí ọlọ́mọṣẹ́ àti ìwádìí lọ sí i bákan náà àṣẹ òbíṣẹ́ ìlú ta ń gbọ́ ọ̀rọ̀ sí lọ́nà bíi gbogbo àwọn ẹni tí ọlọ́run ló sábà gbé tí ní àjò náà tí lílọ rẹ̀ fi lọ sí bíbọ̀ bíbọ̀ ọlọ́mọṣàbà sanwó lẹ́sàn lórí torí ó dàbí pé ájì tó ní tàn ó ní ìdálọ́ yìí ọlọ́dàkọ̀ mọ́ṣàbà wa pàlùbáṣà sí o ó sì kó ẹ̀kọ́ púpọ̀ sínú ó sì jẹun tí ó tóbi ó tóbi ó nǹkan lánàá o títóbi rẹ̀ ní pàṣẹ tó tó ṣẹlẹ̀ níbi ẹni tó pèyẹ bí àkànṣe bẹ́ẹ̀ àkànṣe fúgàmù kan lọ́wọ́ jọ náà àdúgbò ọ̀rọ̀ sọ̀rọ̀ yóò bẹ̀wọ̀n kò bẹ̀wọ̀n ìmọ̀lẹ́ lẹ́ni bá kàn pè wọlé ṣe ká èmi wá sí sọ̀rọ̀ sọ̀rọ̀ èmi tí mo ń fi ayé àwọn ẹ̀yẹ kan gbà mí tí mo fi ràdí ṣe ẹ̀yẹ jẹ́ à ah, àwọn ilé ìtajà aláwọ̀ gbé wa lọ kọ́ọ̀tù yìí jẹ́ à á sì bí kọ́ọ̀tù gbà lọ àmọ́ ti láàánú ọmọ bàbá ibi tí ìgbó pléènì rí o mo ti pláàni pé lè náà láti gun pléènì dábìjá ẹni wá òkè ìgbọ́rọ̀ wò lábá ìjọ yìí lábá ìjọ yìí parí fún bá pè wọlé ẹ̀yin ṣeré ni àbẹ́ síríọ̀sì pé ẹ̀ ìgbó pléènì rí a ẹni ò ṣeré olóòótọ́ eré ni mo mi ń kọ́ sọ àmọ́ ìgbó pléènì rí mo ti rí náà nù a bí ayédè yìí fẹ́ẹ̀ ní ayédè yìí náà rí ọ̀dà ayẹ́kẹ́ tí ìṣe ájú yìí náà àwọn ìṣèlú wàlúwàlú ti ló jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn position tí wọ́n position lè wọ́n ní wọ́n sí àwọn bí wá wò pé géèmù làwọn lè play kò kò ṣe kéèmì kò rí sẹ́yìn pé tí yàrá nídìí eyín gẹ̀gẹ̀ sọ géèmù gẹ̀gẹ̀ mo nídìí eyín báyìí tí wọ́n ti ní géèmù yọ kí wọ́n fẹ́ sọ ní kéèmù ṣe kí ṣe géèmù àwọn olùkọ́ ẹ̀yìn tí ó wà kó báyìí wájú ọlọ́run bá náà wọ́n dídì ní ìṣẹ́kí ẹ̀yìn mọ̀ wọ́n ní tèmi tọ́ba la sọ̀rọ̀ lórí fóònù láyé gbogbo ẹ̀ ló ń kà tọ́ba ta ní ení èjì ẹ̀ta ní ìlú kó sì bí ẹ̀ máa rún nígbà tó ń yìí tí ń bẹ ní sọ̀rọ̀ lórí fóònù báyìí kò sí ìfẹ́ mi rú kò sá mi lójú kó sì bí ẹ̀ máa rún tó bá ṣe gbogbo ọ̀rọ̀ sí kọjá tẹ̀lé kan lálẹ́ náà ṣe ọlọ́mọṣàbà àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ yìí ẹni tí ń mọ̀rí àwọn ọlọ́mọ tí bá wà gbà lẹ́kẹ̀kọ́ àgbogbo oríire tí èèyàn máa rí níbi irúgbìn ẹ̀dú bẹ́ẹ̀ ọlọ́mọṣà tó tẹ̀ sí wọn o. gbogbo àwọn àwọn kan náà wá ń bẹ táwọn náà wá dúró látijọ́ òun náà làwọn náà ti dìde pé àwa náà tún wá sí gbìyànjú lórí ẹ̀ títí títí tòbí tí ó dá gbéra láì àwọn èèyàn tó wá dákẹ́ náà gbogbo pátá ọlọ́mọṣà bá wọn sọ̀rọ̀ lórí ọlọ́mọṣà bá wọn kàkúrò nìjánu àṣà náà ti wọn. ẹni o sanna sunnata hasana kó fi dáadáa lọ́lẹ̀ torí pé ń jọ ẹni náà pé ní gbogbo àwọn onímọ̀ra kẹ́ni onímọ̀ra kejì làwọn náà dé ní fi tẹ̀lé mo wá nìkan àwọn wá ṣàdúrà kan àdúrà wa kan gbogbo ẹni tẹ̀sí kó yìí náà ẹni àfa ọ̀nà ti sí náà lọ oníbẹ̀ tí wá rí o lẹ́yìn tí wá gbogbo gbàrí yìí nìkan o ẹ̀ máa wá ò tẹ̀ yẹn mo mọrú àdúrà lébi kan yìí wàá mọ débi tó parí ẹ̀ sí wọn ni ẹ máa wá síyàwó síyàwó mo lánàá àdúrà ń lọ àbí òlọ gbogbo yìí ẹ wá gbogbo ọmọ yìí lẹkọọ wa mo ní àdúrà ń lọ òlọ ètò wa kan yìí ní kódà ẹ ti wá ẹsùn àmọ́ kọ wa lọ sí yìí lẹnu náà náà ayé fẹ àmọ́ bẹ́ẹ̀ kọ́ la fẹ́ lọ lẹ́yìn àmọ́ tá à ń padà bọ̀ wá sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ hajj yẹn toríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ oríṣiríṣi ìrísí àti ìrírí àtúnyé láti nílẹ̀ àwọn agbèrò hajj wọ́n ní ìdíkàwọn ìlú pàmòsò tọrọ àwọn kí láti wọ́n azulhaj àwọn agent àbílẹ̀jọ wọn níbi òdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nínú tí a fà lóṣù lórí ìṣẹ̀lẹ̀ hajj ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn tí wọ́n lọ hajj wọ́n níbi orientation àmọ́ tí wọ́n fúyẹ̀ wọ́n ìrà kẹta àwọn àfá àtàwọn agbèrò hajj náà lò wọ́n torí interest àwọn agbèrò hajj wọ́n mọ̀ọ́mọ̀ dáwọ́ ọgbọ́n kan níbi iṣẹ́ tó ń táwọn èèyàn máa ṣe ìwọ tó o bá ń lọ hajj mọ̀lú àfáà tó tẹ̀lé o wọ́n máa ń dá àwọn èèyàn láàmú o abáni wọ́n ń dá àwọn èèyàn láàmú kì í ṣe kọ́kọ́ dà ẹ̀ láàmú ṣùgbọ́n ṣùgbọ́n sọ́yìn ògbọ́n dà ẹ̀ láàmú ṣùgbọ́n ṣùgbọ́n èyí ò mọ ẹrẹ sí ládàá mẹ́ wọ́n ìdá láàmú níbi àwọn iṣẹ́ ìjọsìn tó yẹ kọ́ ṣe gangan wọ́n ti níjọ wọ́n níjọ mójútó wọ́n máa torí àwọn òfẹ́ lùzẹ̀ kọ́sọ́mà àwọn kankan bẹ tí ìsìláàmù ṣe ẹ̀jẹ̀ sí àwọn kankan bẹ níbi iṣẹ́ hajj bá ti fẹ́ kó lọ́nu àmọ́ wò torí pé káwọn èèyàn ti ń tẹ̀lé àwọn ẹni máa nífẹ̀ẹ́ àwọn dáadáa ó sì máa bẹ́ẹ̀lì àwọn kan ní. sẹ́wádìí tó wá parí ẹ̀ ní ọ̀rọ̀ òun fi pàtàkì láti wá padà sọ àmọ́ kì í ṣe ìlú ìṣàfihàn. ó ní àwọn àfáà súnà àwọn tí làgbé àwọn àfáà súnà wọ́n ti sùn lágbègbè rẹ̀ wọ́n ti kí ni wọ́n sùn lóòótọ́ adúgbò lọ́fọ́lọ́ pé àwọn ọkọ̀ kan náà ti tajú àwọn náà ti ń jẹun jà ń kó àwọn èèyàn lọ. mọ̀yẹ́ bí báwa bá a tún náà ti ń jagun dára bí ń lẹ̀ yìí òun tó da dáadáa tó lójú tó àwọn níjà kan gbọ́dọ̀ lọ níjà náà ti ṣe hàn. wàhálà àwọn èèyàn wa kọ́ náà lẹ́kọ̀ọ́ sí àwọn èèyàn lẹ́kọ̀ọ́ sí sẹ́wọ́n dáwọn nàìjíríà wọ́ sí iṣẹ́ tán àbí aláàlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ń bá yí ẹ̀ látàrí báyìí Muhammad sallallahu alaihi wasallam àlẹ́bí wọn jókòó lásìkò tó ń mú àwọn èèyàn lẹ́sẹ̀ lè fọ́nra ara wọn pé kó ń bá nìwọ̀n parí ó dáa yóò dáa ó dáa Islam wa mú alternative wa alternative bí wọn mọ mi ni o tó yẹ pé ìrọ̀rùn sọ̀rọ̀ fáwọn wa Islam ti bá wọn gbé ìrọ̀rùn kalẹ̀ ní tó rọrùn ní bẹ́ẹ̀ ló àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ ló tíra ṣẹ́wọ́n táwọn ìlú mi mọ̀ ó wá ń bà wá ní ojú fáwọn ọmọ nàìjíríà náà ló wá pọ̀ jù rẹ̀ ó wàá dọ́gbọ́n wọ́n wàá gbéra látàgbé mọ́kànlá lẹ́ pé nígbà táwọn bá máa fi dé ibi jámọ́ra táwọn ti jùkò yóò mọ lọ bí eleven thirty sí tòtú ọ ayé ẹ̀bọ wọ́n wàá jùkò tì ní ó jù ní eleven láàrin tòtú ẹ̀bùn yẹn pàápàá wọ́n ti ju wọ́n ju gbogbo ẹ̀ tẹ̀lé gbà tí wọ́n bá ti ju èkó kínní ẹ̀kẹ́jì ẹ̀kẹ́ta ago mélòó ti lù báwọn méjì láti lù kó kàtó ọ̀rá rẹ̀ padà wá nìí lọ́jú tí wọ́n àwọn ti bọ́ sí ọjọ́ kèlò ọjọ́ kejì tó bá ti wá di áfà sí ẹ̀ fíkọ̀ tó lọ ju òkú tọ̀lá náà ní ká wá wá ọkọ̀ mo ti ju tèmi ó ti fi ju aláyà àwọn èèyàn wá sí òtúlẹ̀ àwọn kan lọ́sì tí wọ́n approve ẹ̀ wọn tẹ̀sí iṣẹ́ ń bẹ́lẹ̀ àbíjú millions of naira so ibẹ̀ wọn àwọn orientation kan bẹ tó yẹ káwọn iṣẹ́ ó lọlé lórí ṣùgbọ́n mi rò pé àkíyèsí ni àtàwọn agency tó ń pé àwọn èèyàn lọ ní o àtàwọn èèyàn tó ń lọ ní o àtàwọn àfáà tó ń kó wọn lọ ní o àtàwọn àfáà súdà náà ní o kálukú kan níbi lọ́dọ̀ fúnra wọn ní orientation pé njẹ́ ẹfẹ́ Islam náà ti bá yín wò ó njẹ́ ẹfẹ́ òpin ẹ̀fẹ́ lọ́nù òrùn tó rùn mú gẹ́gẹ́gẹ́ wọn ẹ̀ lè dúró kòrò ẹni tó bá ní excuse yìí àti wọ́n lè bá yẹn sọ̀pọ̀ gan ṣé àìní o á ní ilé rìn á olóyún lè ní á arúgbó ní lókè ẹ kókó yín wa èmi ò bá yín sọ ọ́ kódà kò sí kéwú ẹni báyìí ló gbọ́dọ̀ bọ́ sọ á ẹ̀sìn lẹ́sìn yìí ẹ̀ kó wa èmi ò bá yín sọ sí yín ẹ dàbí kí làwọn ará lè gbọ̀n sí ṣé wàá mọ bíbí wàhálà wa àwọn tó wọn pariwo àwọn òfẹ lọ́nú òrùn òrùn yóò mú gan òrùn yóò ṣe kíní pẹ̀lú òrùn ṣe gbàgbọ́ nǹkan méjì kan mọ́ sábà ṣe báyìí láwọn fẹ́ lọ lè ṣe ìsìyá wa sábà lọ kó onímọ́tò àwọn onímọ́tò wọn sábà ti ṣàpọ́ǹtì wọn wọn mọ̀ sí yìí o bẹ́ẹ̀ kí onímọ́tò tó wá dé ilé ìjọsí bí aago méjìlá bí aago mọ́kànlá òun mú jìjì láwọn táyà máa dé sọ̀rọ̀ aago méjìlá òun aago kan ọ̀sán ti yín òun àtòdó ó lágbára jù bẹ́ẹ̀ lọ àsìkò yẹn ẹrẹ́jì àti pàwọn èèyàn lọ sí ìyàrọ̀ oorun tẹ́ ẹ̀ fẹ́ lọ sí ti dámọ́ra òun ẹbí lọ sí kí ni ẹni sì ìyàrọ̀ káàkiri ẹ wá láwọn èèyàn tó ń kó lọ náà àwọn èèyàn no mind láti máa lọ rí rajà at any time àwọn èèyàn jáde lọ́sàn lọ rajà ó lọ sí ilé wa jẹ́ kán mọ pàtàkì tó wá ṣe òun náà wọ́n ṣe kí ni dùn ún wọn pàtàkì ẹ̀ àmọ́ gbogbo ọ̀rọ̀ wọn yìí sọjú èmi àtàwọn mọ̀mọ́ àìláìkì ẹ̀ka lẹ̀ kì í sì ṣe ti ìta gbogbo àwọn oníjẹ́ ti kẹ́ máa ń lò wá fẹ́ bọ̀jà ní sẹ́kẹ̀ àá ah, àti lóun fẹ́ kálukú múra sójà rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ti múra pé ọjà ní òun ẹ̀fẹ́ pawó dáadáa àlùkíámà àwọn èèyàn náà ń táwọn èèyàn sanwó lé lórí òun náà ẹ bá wọn ṣe kí ni ẹ bá wọn mójútó ọlọ́mọdé aṣọ àlẹ́ ìgbà kan wọn àdúrà ló mú adé gbogbo ọ̀rọ̀ tí aṣọ yìí kò sí iṣẹ́ àsìkò rẹ̀ láti أما بروض سبحانه وتعالى بفضله وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء tafsir wa la bá wa ṣe lónìí amójúkú tafsir ìjòkó tó di ọjọ́ mẹ́jọ ká tó bẹ̀rẹ̀ ní insha Allah ta'ala. níta fẹ́ gbéyẹ̀wò lónìí ó lọ ọ̀rọ̀ pàtàkì kan tí ń jẹ́ ìlẹ̀ báyìí. ọ̀rọ̀ tí mo pè é ọ̀rọ̀ pàtàkì ṣe kò ní ó yà gbọ́ kó ṣe kínú ó sọ̀tọ̀ tó títòkó náà sì gbọ́ ó sọ fún ilé kára lé ó gbọ́ ó sọ fẹ́ni tí ń bẹ lájò tẹ́ni tí ń bẹ lájò ló gbọ́ òun náà yàmọ̀ ránṣẹ́ tẹ́ni tí ń bẹ ní ìbẹ̀rẹ̀ ǹjẹ́ kí ni àlámọ̀lì náà kó náà ní àlámọ̀lì ọ̀rọ̀ àwọn ọjọ́ tà ń lò lọ́wọ́ yìí àtọ́jọ́ kan tó dàgbọ́ a wà nínú shahrullahi al-muharram al-muharram nínú àwọn oṣù mẹ́rin tí ọlọ́wọ́ bá yọ ọ́ lẹ́ẹ̀rin oṣù méjìlá lẹ́yìn tó wọ́n sọ fún akéyìn náà ẹ̀ka kan ṣòro rẹ̀ ń dàgbà yóò fún aṣọ àṣàrà fèsì kálíà tọ́lọ́wọ́ bá ní nǹkan oṣù lọ́dọ̀ wọn náà nínú tíra àtòun náà méjìlá lóṣù ṣùgbọ́n tọ́lọ̀ wa ń bọ̀rọ̀ lọ́lọ́wọ́ ṣòro àwọn mẹ́ta àwọn mẹ́rin kan bẹ́ẹ̀ oṣù abọ̀wọ̀ ni wọ́n oṣù èèwọ̀ ni wọ́n wọ́n ṣàbòsí fún yẹn bẹ́ẹ̀ ìwà ìṣẹ́ ń bẹ́ẹ̀ èèwọ̀ ní gbogbo ògbà àmọ́ tó kàn pa ju àwọn ọjọ́ tó kù lọ àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyè máa jagun bá àbíkọ́ bá dájú ogun kọ́ wa àmọ́ káyé ní ṣéèdì ogun bẹ́ẹ̀ yọ oṣù abọ̀wọ̀ oṣù èèwọ̀ ni wọ́n nínú àwọn oṣù mẹ́rin yìí mẹ́ta kan tó tẹ̀lé ra wọn Dhul Qa'dah àṣìlẹ̀pẹ̀ ní ìdùnnú káàdà níbi ìdùnnú ẹ̀ zulhijja ó di mélòó ṣaharulahi almuharram mẹ́tẹ̀ẹ̀ta yìí tó tẹ̀lé ra wọn. ẹyọ kan wá dádúró yóò ní rọ́jàbù mọ́dọ̀rọ̀ rọ́jàbù mọ́dọ̀rọ̀ táǹkì ní rọ́jàbù òun dádúró tiẹ̀ abáwá ka òun náà papọ̀ mọ́ mẹ́ta àkọ́kọ́ ó di mélòó tíwájú náà mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀kan nú ẹ̀ wá ní almuharram ọ̀kan nú ẹ̀ ní almaba al-muharram wal muharram yìí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì já mọ̀ pé nínú oṣù tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí tí yóò gbààwẹ̀ fóun lẹ́yìn oṣù ramadan tó náà ní oṣù shahrullahi al-muharram ànífẹ́fẹ́ kan lójú púpọ̀ tó láti sọ̀rọ̀ pa ẹ̀ ní àwọn rédíò program kan tó wáyé lọ́sẹ̀ tó kọjá amójọ́ kan wá wà nínú oṣù yìí ọjọ́ yìí nìkan ọjọ́ yìí sì lójúṣe tó yẹ ká ṣe mẹ́ gẹ́gẹ́ bí o òun náà lọ́jọ́ tá a mọ̀ sí ọjọ́ aṣúrọ́ kí láti ìjọ náà ẹ̀dá pẹ̀lú ọjọ́ kíláàdá ọjọ́ aṣúrọ́ àwọn àbáwá pẹ̀lú ọjọ́ aṣúrọ́ ọjọ́ jẹ́ lọ́pẹ́ àṣùra wọn àti máa ṣe lókọ̀ mí náà á ti ọjọ́ ńlá ni ọjọ́ yìí ọjọ́ tó sì nítàn ni ọ̀nà mẹ́ta la discussion wa sí lórí ọ̀rọ̀ níjòkó yìí insha torí àsìkò àwọn àkọọ́lẹ̀ wo la nípa ọjọ́ yìí nínú tàn báwo lọ́jọ́ yìí ṣe tóbi tó láàárín àwọn ìran kọ̀ọ̀kan nínú ìtàn ilé wọn kọjọ́ ọ̀rọ̀ àwọn kọ̀ọ̀dá gbé yẹ̀wò ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì yóò papọ̀ mọ́rọ̀ alákọ̀ọ́kọ́ yìí insha allah gẹ́gẹ́ bí mùsùlùmí kí ló yẹ kó jẹ́ ojúṣe wa ní ọjọ́ yìí tọ́jọ́ yìí bá dé bá wa láyé kí ló yẹ kó jẹ́ ojúṣe wa ó di mélòó méjì ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta òun wá ní pé ìhàwó làwọn èèyàn wá kọ sọ́jọ́ yìí nínú ayé nísìnyí tàbí lọ́wọ́ báyìí táwọn náà sì ń pera wọn ní mùsùlùmí ìran mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ lórí ọjọ́ yìí tí ìran mẹ́tẹ̀ẹ̀ta sì ń lò lọ́jọ́ ọ̀tọ̀ọ̀tọ̀

gbogbo tábà sọ nípa àlámọ̀ yìí ọlọ́gbọ́sẹ̀ àti òṣèlú ilé kọ́ọ̀lù mọ́ kọ́ọ̀lù ṣòro kọ́ọ̀lù sọ́hà. àkọ́kọ́ ọjọ́ yìí ní pípé ìkan tó kọ̀ọ̀kọ́ tiẹ̀ ṣẹlẹ̀ ń pa rẹ̀ afẹ́ wò pé ká gbé báyìí ká líǹkì ẹ̀ látòrí ànábì tiwa tí ń ṣàlẹ́bùwà Muhammad sallallahu alaihi káfíńbẹ̀ ń gbé àtúbẹ̀ láti wá padà máa sọ sí ọwọ́ ẹ̀. hadith kan bẹ ngẹni Bukhari ngẹni Muslim ngẹni Abu Dawud Tirmidhi àtàwọn tíra mi bẹ hadith hadith yẹn lọ́wọ́ Aisha radiyallahu ta'ala anha. ẹni <clears throat> anna Qurayshan yàrá ìṣàlẹ̀ ìràwọ̀ Qurayshi àwọn kèfèrí Mẹ́kà كانت تصوم عاشوراء في الجاهلية كانت تصوم عاشوراء في الجاهلية ṣáájú tí islam ó tó dé àwọn kèfèrí mẹ́kà níjọ tí aṣọ́ra ọba ti bá wọn láyé wọn máa gbà wọn náà wọn máa ṣe kí ni wọn máa gbà wọn náà. ẹ̀dá ànábì náà mọ̀ rèé kódà níbi ìwáyà ní lọ́dẹ̀ lọ àìṣà láàdá aláwọ̀ kùrẹ́ṣì káàdà kùrẹ́ṣù tó àdímuhu fìlìjáàdìyà pé ọjọ́ yìí ó kú láwẹ̀ nìkan ọjọ́ kan tó ṣe pé wọ́n bá bàrà ní Islam tó dé adábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam adábì náà wá bá wọn lórí ẹ̀ adábì náà wá sí mi ní òsì níbi àti bá ti bá ń ṣe rèé àdáni náà wà mú gbà àwẹ̀ yìí nígbà òṣè fáwẹ̀ ni wọn àgbá fún láàtù wọn àgbá fún òzà wọn àgbá fún màná àdáni náà máa ń gbà. tó ìgbó wá ṣe sáà sáà náà mi ń gbà báyìí láti Mákà òṣìṣẹ́ ńlá àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó wá dé Madina. ìgbóndé Mádínà Ànábì wa bá pé àwọn al-Yahud wan-Nasara àwọn jíò àtàwọn kírísẹ́lì lánàbí bá bẹ̀rẹ̀ Ànábì wa rí wọn pé àwọn náà tọ́jọ́ yìí bá ti dé kí láwọn náà máa ń ṣe àwọn náà tó máa ń gbá rẹ̀ ah, ok Ànábì wa rí wọn bá ìṣòro ẹ ẹ máa ń gbàwẹ̀ lọjọ yìí kí ló dé tẹ̀lé máa ń gbà á ìbéèrè tá ànábi béèrè yìí àwọn àti Nasara wọn fi ṣùgbọ́n yẹn jọ náà ọdá àlọ́gbà Muhammadu sallallahu alaihi wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn amọ́gbà ó sì nílùú ọ̀rọ̀ ilẹ̀ ń bí àdìsá fáwọn ọ̀tọ̀lá ìlú رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين أتوجه منا والصحابة وبوارد أن قدم النبي صلى الله عليه وسلم المدينة النبي دير المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء على الوالبا واليهود قالوا عاشوراء فقال ما هذا ewo lele ìjà ìṣe yìí tẹ́ ìjọ ìgbà àwọn ẹ̀rọ ọdún èyí sọ́ra nàbí mọ̀ pé àwọn ọkùnrin sì ti ń gbà á láti bó láti mọ́ká kọlu àwọn yẹ̀wúrí wá dà lẹ́bi ló ń jọ náà sí hádà yawmun salih hádà yawmun salih hey hádà yawmun azim ti a ọjọ́ èmi ọjọ́ ńlá ni ọjọ́ pàtàkì lọ́jọ́ èmi rírí ẹni hádà yawmun ọlọ́jọ́ kan lọ́jọ́ èmi najjallahu bani isra'ila min aduwwihim ọjọ́ ìní lọ́jọ́ tọ́lọ́wọ́ ọba la àwọn ọmọ ìsírẹ́lì kúrò lọ́wọ́ ọ̀tá wọn tá lọ́tá wọn Fìràáhùn àwọn olókù láwọn bàdé Ísírẹ́lì àtìbárò Mùsà ó ní látara bẹ́ẹ̀ fàṣọ́bọ̀hù Mùsà ó ní Mùsà wá gbàwẹ̀ ọjọ́ yìí láti lè fi dúpẹ́ fọ́nà bàbá subhanahu wa ta'ala alẹ́ bìí mo gbọ́ káà alẹ́ bìí ni tó bá jẹ́ pé ń tẹ̀sọ rèé fa ana àhàkù bí Musa minkum tó bá tí èmi àti nílẹ̀ èmi lẹ́tọ̀ọ́ sí Musa jù ní lọ mo súnmọ́ Musa jù ní lọ ọ̀rọ̀ èmi àti Musa jọra wọn jọrọ èmi àti Musa lọ fasọ́ọ̀mà àmọ́ ìwà tó ní àwòrán iṣẹ́ aláàmọ̀gbá náà ló tún kọ́ sínú àtúmọ̀gbá àlẹ́bí wá fi kẹta kún rí yìí ó wá ní pé fa amọ̀rọ̀ bí ṣùyà mi ànábì wa pàṣẹ fáwọn mùsùlùmí pítọ̀ tẹ́jú wá yíwá yìí àlàyé tó yá láti sí oníkálukú gbọ́dọ̀ máa gba àwẹ̀. èyí já mọ̀ pé a ṣe pé nínú tàn ọjọ́ yìí kádẹ́gbà Muhammadu tó dé àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ kan ti ń ṣẹlẹ̀ nípa ọjọ́ yìí ọjọ́ yìí lọ́jọ́ tí Musa alayhi salatu wassalam tẹ́ pé ìtàn Musa àti fìràwọ̀ ìtàn tó pẹ́ ni fìràwọ̀ náà ti bá Musa ṣọ̀tá Musa ò sí ìdáyé níjọ́ ó ti gbọ́ pé wọ́n ní wọ́n bímọ kan tí ó gbọ́lá lọ́wọ́ rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó torí Musa ó dáwọn ọmọkùnrin kan bá ti ń bínú ìlú kan máa pa wọ́n bí bá ti pa wọ́n lọ́dún kan ìfi wọ́n lẹ̀ lọ́dún kan bí bá ti pa wọ́n lọ́dún mi ìfi wọ́n lẹ̀ lọ́dún mi ọdún tó ní wọ́n máa fa ọmọkùnrin lẹ̀ ọdún nàbí Harun oní àánú náà ò ṣe fikú ṣe fàjẹ máwọn ọkùnrin tí wọ́n pa ọdún tó wá ní kán máa pa àwọn ọmọkùnrin àtúntò ọlọ́run bá wọn ọdún gẹgẹgẹgẹ ló wá bí musa máa ń sọ wa gbogbo wíkú táwọn èèyàn máa ń ẹ ara yóò lè yí kádàrá padà àmọ́ wọ́n fa ọwọ́ àwọn kádàrá sọ lọ́wọ́ àbí táwọn kọ́ káríkádà àtọ́lọ́wọ́ bá kọlọ fẹ́ sọ̀rọ̀ ń pa ara ò lè yí padà wọn ò lè fa ọwọ́ agbóṣẹ́yìn kàkà tí wọ́n bí fọwọ́ agbóṣẹ́yìn ìtọ́lọ́wọ́ ṣe ni pé àwọn gan ni ó wà á lò pé àwọn náà ni ní ti ọwọ́ Musa tó ní Musa ò ní wáyé wọn à Musa kò tiẹ̀ ní sẹ̀mí débi tí ó dàgbà débi tí ó lu ọlá débi tí ó wà gbà lọ́wọ́ òun ọlọ́ni kí ni jẹ́ ìwọ gan lọ́ọ́ bá tọ́jú ẹ̀ dàgbà ìwọ ni kí ni ìwọ tọ́jú ìjọ wọn bí Musa tọ́ ìwọ ya Musa ìwọ mọ́wọ́ ní sábà àpótí àpótí lọ ìkúlé ìbìlà ọmọ lọ fìdáwọ́nà ní wá ń tọ́ Musa oúnjẹ fìdáwọ́nà ní Musa wá ń jẹ inú ilé rẹ̀ ní gbé ó tún wá ń gbélé ọlá ẹ̀tọ́ àwòrán o ó tún wá pé ọmọ yìí á agbọ̀dọ̀ wẹni tí ó mọ̀ bá wa fún lọ́mú agbọ̀dọ̀ wẹni tí ó mọ̀ bá wa fi kíni fún lọ́mú ó yẹ máa lọ pé ó gba àwọn obìnrin tó lè búyàn lọ́mú wá wọ́n bá pe tó bá nà ọmú sí Musa kò sí òní gbà eléyìí ó nà sí kò ní gbà eléyìí ó nà sí ẹnìkan á mo sì mi yẹn kan tí mo lè mú ọ ìyẹn náà jẹ́ fábílì ìyá mọ́ṣá ọ̀yẹ́ mú wá ọba mú yòó lékè lẹ́gbẹ́ ní ìwò òbí láti ṣe nígbà tí ó ṣe é lóko ọmọ mi náà yọ̀ ya gbé tí wọ́n nà sí báyìí dé mọ́ṣá gbàdọ̀ ìwọ lọ́mọ bá wa tọ́jú ọmọ yìí tó arọ ọmọ tó ọ̀tún mọ bá wa tọ́jú èló lọ ọmọ gbà kó fẹ́ mọ fún lọ́mọ ẹ̀wọ̀n lọ́wọ́ bá ọlọ́run tún compensate òun náà pé yìí dáa ṣe fún ọrùn tó dàbí gba dájú rẹ ọ̀wọ́n náà tún gba compensation ìyá musa tó wá ń gbowó lọ́wọ́ kí ni òun fìlà wọ̀ ẹ̀dá kò sáwọn aṣọ musa dàgbà tó ó rọwọ́ àgọ́ bàtẹ́yìn kí ló ṣe níbi ó ti fi wá ó ti débi tó yẹ kó ń kò tiẹ̀ ti fi wá ní ó ti débi tọ́lọ̀ fẹ́ kó wá bí tẹ̀wọ́n ti wá ń bọ̀ nù ìjọ tí ọ̀rọ̀ wá di à ń lérí sí ẹni òpìdán ní ọ̀hún ilé òpìdán kíníkan ní ọ̀hún ní ọlọ́run ló rán mi irọ́ ní irọ́ kọ́ irọ́ ó ààyè ẹ̀yẹ rẹ̀ kó gbogbo àwọn tó mọ̀ pa láyé oko ọ̀dọ́ àti kojú ara yín òun ṣe bóun fẹ́ yí ẹ̀yẹ pé ńgbà tó ń bá dúró pìdán ńgbà táwọn òpìdán bá pọ̀ lórí ẹ̀ tí wọ́n ju tiẹ̀ lọ ńgbà wọ́n dé ọdún musa náà dúró tiẹ̀ tọ́ ta ni ó kọ́kọ́ dára nù wa ó ní àwọn ah, gbogbo ń tẹ́yìn bá ní ẹmọ dá lára gbogbo ẹmọ dá ọmọ náà ń dára lóòótọ́ ó ní bá ṣe kíríkọ̀ kíríkọ̀ bí yóò kọ́ dé dùn ní àwọn ètò

iyọ̀ aṣọ pọ̀pá mi nìyà ó àtàwọn káwọ àlè hà àdìbárì òní mọ́ fi tẹ́lẹ̀ wà húṣù bí hà alá lọ́nà ni àwọn ẹran mi níbi máa ń pa kókó fún wọn ọlọ́run wà líyà bí hà máa rí gbogbo ìkọ́pọ̀ tí mo fi ń ṣe àìkọ́pọ̀ tó mo fi ṣe yẹ ẹ́ ọlọ́run ẹgbẹ́ musa ló mọ̀ pé gbogbo tó pọ̀ ìwò mọ̀ tó gbé láti wọ́n ṣe ìdúlẹ̀ kan ọ̀pá tó ní yà sọ yà ojú ọ̀pá lẹ̀ sọ́kùnrin dáǹkà rẹ̀ mú wọn òun ló lù ọ̀pá lò nígbà tó jùlẹ̀ tọ́pa bí tó di yá mú a mọ bẹ̀rù yá mú a mọ̀ dá padà sí pọ̀pá mọ bẹ̀rù ọkàn níbi ìjòyè Musa àlè sọ̀rọ̀ àti sọ̀rọ̀ nígbà táwọn èèyàn tí wọ́n ju ogun tọ́jú lẹ́lẹ̀ tọ́jú lẹ̀ tọ́jú lẹ̀ tọ́jú lẹ̀ ọlọ́run yá Musa àwọn náà ju tiẹ̀ lẹ̀ Musa ó ju ọ̀pá lẹ̀ fẹ́ pàṣẹ ẹ̀ ṣe di ejò ńlá nù ó di next thing ejò rẹ̀ kàn lọ bí ogun ejò àwọn òpin náà bá kalo àbá bí kalokalo ní máa ń gbé wọn mì ní máa ń gbé wọn mì yá tẹ́lifà tó gbé wọn mì débi kan ẹ̀ tí wọ́n pé no no no no no ìdánkọ́ lè léyìn mọ́ bíkọ́ ti kẹ́ sí wọ́n ní wọ́n mọ bí ìjọ ṣe mọ́ operate tí wọ́n ti mọ̀ pé lè ṣe beyond the ìjọ wọ́n àṣẹ méjì méjì wọ́n pariwo ní pé amanna bi rabbil alani. Rabi musa harun àwa àwa ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìtàrí amanna bi rabbil alani ọba gbogbo àgbálá yíò làwà gbàdọ̀ rọ́bì Musa wa Harun ọba tó rẹ̀ Musa àti Haruna jẹ́ yìí ọmọ làwà gbà ìyú lè bẹ̀rẹ̀ wọn ni a nǹkan ṣe yìí ẹ ń gbàgbọ́ tí ì sí ìfún yín láti ẹgbẹ́ kẹgbà ọ̀rọ̀ kọjá sẹ́ni jẹ́ àti ìlà òun sẹ́ni tó ṣẹlẹ̀ ń bẹ̀yẹn ni pé wọ́n rí sí ìlà òun náà mọ́ ní kí mọ́ni mọ́ ṣe láre yẹn mú sẹ́ni tí mọ́ni bá gún yẹn tán ọ̀ ní rí yẹn mọ́ ọ̀ ní rí ẹnìkan tó bá ló tóbi mọ́ àìní ìmánì tó lọ́wọ́ láti rí pọ̀ sí bẹ̀rù ẹ̀ nìkan ìmánì rí òtó lọ́sì sí bẹ̀rù ẹ̀ sọ́rí tí ìmánì bá ti tó bọ́ ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tán yẹnyẹn ẹni kò sí bó ṣe lè tó ajẹ pẹrẹ lójú ẹ pé wọ́n já mọ́ kankan wà á wálẹ̀ lójú ẹ lẹ́ẹ̀kan náà sẹ́rí bí fìlà ọ̀nà ti tó lójú àwọn òkú iná tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gbàgbé fìlà ọ̀nà sórí ìgbó wọ́n rántí béèrè permission kọ́jọ́ ló bá pé ọ̀gá ìtàrí yẹ̀wò ẹja ní owó dáadáa ọ̀rọ̀ kọjá lọ wọ́n àwúlẹ̀ bá àdìsọ́ọ̀tì ọ̀pariwo ni àmà nàbì rọ́bì làálàmí rọ́bì Musa wa Harun ìwọ náà tọ́ba ti ń rí pé ó ṣe ní bẹ̀rù ẹnìkan lẹ́nu mọ̀ pé mọ́lẹ̀ ò ti bọ̀ ọ̀rọ̀ tí mọ́lẹ̀ bá dojú ẹ̀ tán aláìlẹ́ nìkan ọ̀rọ̀ ìgbé kò dámọ̀ kankan ṣàrànlá lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ nìyẹn ṣe hajj ẹ̀sìn bá bẹ láàyò kò sí bẹ́ẹ̀ nìkan ti lè ga tó tẹ bá tó pàdé ara yín báyìí bí wọ́n ti ga tó bá ti máa ń gbé tó ga tẹ́lẹ̀ yóò sì wálẹ̀ lójú ah, ẹ̀ pé àtẹ̀yìn náà tẹ̀ nígbà tó bá bọ̀ náà bíi níta wà tó náà ń làlú tó ń làlú ọ̀rọ̀ à ṣé kíní náà nì àti wọn náà yẹ̀yẹ̀ sí ẹ̀ báyìí wọn náà abẹ́jẹ́ alọ́bára inú jẹ̀ nígbà nínú yẹ̀pẹ̀ inú inú tú lọ́rí tó náà fi pálí àbí bí ìtẹ́ tó náà fi túgá ṣé wọ́n dáa pẹ̀ ní kíríkà kiri sọ́ọ̀fù nàìjíríà náà lélẹ̀ yóò wálẹ̀ lójú ẹ̀dùn ẹjọ́ wà níwájú ọba ńlá abẹ́ àti ọlọ́run gbogbo níjọba ti ń gbé àwọn àjẹ́ kan sẹ́ni ọ̀tí ní mọ́ tí má ní bá débi tó yẹ kó dé sọ́dọ̀ àwọn àjẹ́ òun wà lẹ́lẹ̀ kan náà òun wà lẹ̀ pé ọ̀já mọ̀ kankan ọlọ́mọdé àtàlẹ́ pé má lè ní ìwọ. alákòlè ha ẹjọ́ ìyẹn mú fìlà àwọn náà wáyé ní àríkì ní àgbọ̀nù lọ́rọ́ wá sí pé tó tó wá tójú ẹ̀ báyìí Ah, ẹ̀yin tẹ́yìn kọ́kọ́ gbà wọn náà ìbàdàn ilẹ̀ àti àjẹyìn abágbẹ̀yìn lápọ̀ ọ̀tún àgbẹ̀yìn lẹ́sí òsì abágbẹ̀yìn lẹ́sí òsì àgbẹ̀yìn lápọ̀ ọ̀tún ó dá àgbẹ̀yìn mẹ́rẹ̀kì láàfin ìwọ wá sọ ìwọ wá kókó pé ọ̀yá Musa Musa èmi náà ni ọ̀nà bàbá rí bí oníkíní ìrìn wọlé èmi náà lọ́ra yìí mọ́ ó yẹ máa lé fìdáwọ́ náà fún orí ẹ̀ náà wá gbá front àwọn ọmọ ogun wá tẹ̀lé yìí àbá nítọ́lá wọ́n lọ́lá ní ti nǹkan ìjà wọ́n ní nǹkan ìjà ní tèrò wọ́n lérò níta gbára wọ́n lágbára ó yá ìjó mọ́sá ti tura àtàwọn ọmọdé rẹ̀ náà tó ẹjọ́ àmọ́ lọ ó yá eré ọlọ́run ni àmọ́ lọ ọlọ́run ni àmọ́ lọ ń gbà ń lọ tán lọ tán lọ tán lọ tán lọ tán dárí kan àwọn ọmọ ìjọ mọ́sá tán bá bojú wẹ̀yìn báyìí <laughs> tán wo èrò tán wo agbára wọ́n wá rí pé báwo ṣe wẹ̀yìn yẹn bẹ́ẹ̀ ni àwọn fìràwọ́ náà ti ń súnmọ́ àwọn tó náà ti padà lẹ́gbẹ́ pé iná lẹ́nu sọ̀rọ̀ kò áà Musa àwọn kìíní yóò bá wa àwọn kìíní yóò ṣe kíni ó bá wa wọ́n ti bá wa tán àwọn rí tó sí wa wọ́n ti bá wa tán Musa ní àwọn ah, wọ́rí ẹni tó ní máa lọ oníkání Allah ah, ọlọ́wọ́ bá mi ní mo sì jọ kọ́ lọ́wọ́ bá mi kájà bí ìyẹn ó dá lọ yóò fi mí náà. ìgbà wo sì di débi odò musa lọ débi odò pé ọlọ́bẹ̀ pẹ́ yìí ọlọ́run ní kò pẹ́ ìwọ owó ó yá fi odò odò báyìí dé odò pín musa sọlá àti sọlá àtàwọn wọn wọn wọn lọ ní fìràwọn náà débi òun ni ó gbọ́dọ̀ pin òun náà òwe àkíní ó yá káwá náà wọbẹ̀ èyí rárí wọbẹ̀ báyìí ọlọ́run jẹ́ kó dáàrin ilẹ̀ dáadáa ìwọ́dọ̀ pàdúdé odò pàdúdé mọ́ ẹni pẹ́ńnà náà níbi ayé rẹ̀ pàǹsì nù ìṣẹ̀lẹ̀ yìí ẹjọ́ tó wá wáyé tí Musa dẹni ó borí Fìràwọ̀ tí Fìràwọ̀ náà dẹni ó pàmbáyé ó jẹ́ déédéé ọjọ́ àṣùrọ̀ ìyẹn làwọn yẹ̀wúdí ìbá ìtàlẹ́bí náà tó bá nígbà wọn àwa èmi gan àhákùbí Musa nìkan alọ́gbà Muhammad sọ̀rọ̀ àṣọ́nà alẹ́bí wa pàṣẹ ẹ̀yin mùsùlùmí láti àkókò yìí lọ oníkálukú náà kó má ṣe gínú ọba ìgbà ìkan náà wọn sọ̀hàbíyà ìyá wa Rubayya bint Mu'awwidh radiyallahu ta'ala anha wọ́n nígbà tó rọ̀ di pé ànábì wa fẹ́ pàtẹ rẹ̀ báyìí sẹ́yìn pé a ti ń ṣàlàyé ojúṣe wa ló báyìí a ti mọ tilẹ̀ ọ̀rọ̀ kan náà ń bẹ àdéhì kan ń bẹ kò lálàáfíà àmọ́ ká wọnú ká tó ní ìjà gbèdé lẹ́wọ̀n nínú tẹ́ló ti ṣẹlẹ̀ ní débi ọjọ́ aṣọ́rọ́ ní wọ́n ní jọ́tọ́ lọ́wọ́ fẹ́ pa àwọn ìjọ núṣù náà rẹ̀ tí kéde pé ó yẹ ẹ máa wọnú ọkọ̀ ẹ máa wọnú ọkọ̀ táwọn èèyàn wọnú ọkọ̀ lákọlábo lákọlábo lákọlábo tó wá di pé ọkọ̀ ní tó wá di pé ó gbéra wọ́n ní jọ náà tọkọ̀ núhù tí ó padà wá lọ rí dúó táwọn míín náà oníṣọ́mọ níṣọ̀lá àná tó dúró sí wọ́n ní ọjọ́ tí ọjọ́ yìí ó ṣe déédéé wọ́n lójú ṣe déédéé ọjọ́ àṣùrọ̀ lákìn. ẹ̀rí tó gbélé ìwá kò lẹ́sẹ̀ fi múlẹ̀ lórí ẹsẹ̀ àtàláyọ̀ ẹ̀sàmọ̀lá àdé sórí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ààrẹ àmọ́ ti Musa yìí ó ṣe kíni kò tí wàhálà àmọ́ ṣe ń bẹ́ẹ̀ àmẹ́gbẹ̀wá pàṣẹ àbò hadith yẹn wa rọ̀bá yẹn mìtùmù àbíṣẹ́bí láhàlá wọ́n nígbà jẹ́ wà pàṣẹ ọ̀rọ̀ bá wá ìgbà rí ìjọ náà àwọn لذلك وقت أرسل رسول الله صلى الله عليه وسلم قداة عاشوراء لا ركضوا هاي نجوا عاشوراء أنا قلت بين إلى قرى الأمصار gbogbo àwọn abúlé àwọn ará mọ̀dínà anáni wọn aráyàn lọ́bẹ̀ gbogbo àwọn kùbá táàtì máa lọ sí yan lọ́bí làwọn abúlé níjọ náà gbogbo èmi làwọn kọ́ńdà ti abúlé níjọ náà àwọn abúlé anáni wọn aráyàn lọ́bẹ̀ tó yẹ ẹ máa lọ lè kéde fún wọn àwọn abúlé tó ṣe fóun ló padà wá di kó papọ̀ tó wá di ìbàdínà lẹ́yìn. àbẹ́bíwá ló sọ fún ẹ pé mọ̀nká ni asbaha sa'iman ẹni bá ṣe pé ń kò ti jí láàárọ̀ yìí kéè jẹ nǹkan kan kéè mú nǹkan kan kèé súnmọ́yàwó rẹ̀ tó ṣe pé ààwẹ̀ ó ti jí nídìí ẹni tó gbààwẹ̀ fàlìwù tí ń bá sọ̀rọ̀ mọ̀ ọjọ́ èní ó gbọ́dọ̀ jẹ́ kankan mọ́ ó kọ̀m̀pìtì ẹ̀kú gbígbà rẹ̀. wọ́n máa ń ká ẹ̀nà muftiran ẹni báyìí tó bí yá ń gbẹ́lẹ́ nígbà tó jí iná káwọn ẹ̀tẹ́ àwọn tí ń kéde yìí ó tó dé pé o ti jẹun pé ó ti mu pé ó ti súnmọ́yàwó anábì ní fàlìyàn tí mà bá kí yàtà yẹ̀wò mẹ́ èyí tó jẹun àjẹmọ lọ́jọ́ òun tílé ọjọ́ ló fi sú ọ̀gbọ́dọ̀ sí kínú ọ̀gbọ́dọ̀ sí kankan mọ́. ìyá yorùbá yà ẹgbẹ́ tó máa gbé ọ̀nì fàkúnnà lẹ́sùmù ọ̀nì fàkúnnà bàdàbà lẹ́ka lẹ́sùmù onílé nígbà náà bá ìgbà bẹ̀rẹ̀ sí nígbà wọn aṣọ rọ́ọ̀nù kódà wà ló sọ wíìmù wú ìbíyánná síra ìdàkùsì ìbíyánná òtún túmọ̀ sí kékeré ni wọ́n lé lẹ́ ó tún wá àkádà rẹ̀ pé àṣìbọ̀ ó láwọn ọmọ wa wẹ́wẹ́wẹ́ náà a tún wá máa ń pa wọn náà láti pé kàn máa wọn lè mọ̀ pé àdìsí tá a mọ̀ sí fúnra wọn fáwọn sàbí àdìlẹ́bí kékeré náà ti máa ń ráwọn ọmọ wọn lọ rí gbà wọn orí aṣọ rọ́ ló ti wá. ó ní oyin kó débi pé kódà wà náà lábílẹ̀ mọ́sùlì abágbára àmọ́ lọ́mọdálásí fànẹ́jì àwọn ọmọ wa àwọn akó wọn dání lọ́mọdálásí àtàwọn àti wọn àmọ́ bàbá kó wọn débẹ̀ ìgbà míì mọ́ ń bẹ táwọn ìgbà ti ti ń gbò wọn fànẹ́jì aláwọ̀ lọ́rọ̀ bá ti bẹ̀rẹ̀ lẹ́yìn àwa ṣe kan bíi bèbí báyìí kẹbi aṣọ ológun báyìí tẹbi wọn tẹ súnmọ́ tó tí kan ní wọ́n bá ti wọ́n ṣubú dáa bá ti ń gbòdì ṣubú oníta mọ́ ṣe pé àtọ̀yìnáhù àtọ̀yìnáhà ìyá nǹkan ìdílé àwọn àgbègbè lọ́wọ́ àtàrí kó lọ ìfọ̀ bá ti wá máa ń ṣe bí wọn sásìkò ìtọ́wò ń ṣe kí lóun tí ó fi tó eléyìí á mọ̀ pé aṣojúṣe wa pẹ̀lú ààwẹ̀ yìí tàbí aṣúrọ̀ oníkàtúnṣe kí lóun kàfìgbà rẹ̀ ṣẹ́rí ọ̀nà ẹ̀rí yìí wá gbà wáyé ó jẹ́ àmọ̀ pé ó ti kú òní ọkàn ẹ̀ǹkọ́rẹ́jì wa ọ̀rọ̀ yẹn ní o tó sáré ìbálẹ̀ mọ́ sọ pé ní bá ti jẹun ò gbọ́dọ̀ jẹun mọ́ ẹni tí ò bá ti ti jẹun náà kó mọ́ gbà rẹ̀ kí ni yóò jẹ́jọ́ mọ́ àwẹ̀ aṣọ́rọ́ mo sì wá jáwé ọ̀ràn ẹ̀yàn níbẹ̀ lẹ́yìn asọ̀hábí ìbẹ̀lẹ̀ sálámà tó débi lọ́la akọ́à radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in أن رسول الله صلى الله عليه وسلم أمر رجلا من أسلم سلمة بن الأكوع قلنا النبي قاعد فوق ولسان قلنا أخني ولا تنوى بعد أسلم هو أن أفضل في الناس pàdébọ́lá ìwọ máa lọ rẹ̀ kéde fáwọn èèyàn máa ń ká na akala faliyasum baki yata yaome ẹni tó bá yẹ kó ti jẹ nǹkan kó yá di fóun gbàwẹ̀ tó ká fi jọjọ́ tó kù wà máa ń lam yakun akal ẹni tí o bá ti jẹ nǹkan faliyasum kó yá gbàwẹ̀ fa iná yóò máa aṣúrọ torí kó jó ìní ni aṣúrọ. mo ti lọ nù. Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu wa ali sahabata ajma'in ó náà sọ ń lọ́rọ̀ rẹ̀ oníkàlẹ yọmọ aṣọrọ yọmọ tó azimu olùyẹwò olójú aṣọrọ ọjọ́ kàlẹ táwọn Yahudi máa ń gbé tóbi wàtẹtẹkínú ìdá wọn sì máa ń mú gẹ́gẹ́ bí ọjọ́ ọdún ni ọyọ àmọ́ o àkọọlẹ ọsùn lásán lásán ó láti nábì wá sọ fáwọn táwọn pé sùmùhù antum ẹ̀yin mùsùlùmí òní bí àwẹ̀ yìí bẹ̀rẹ̀ jọ náà. ó wá jọ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ó wá rí mí gẹ́gẹ́ bí títí ìgbówáyá yẹlọ àìsàn ọ̀yọ́lá àná àwọn ajá mọ́ tó padà sẹ́lẹ̀ wọ́n lè káàdà àṣùrọ̀ wọ́n lọ sọ àṣùrọ̀ ìṣọ́ níta gbọ́dọ̀ mọ́ wẹ́nu ẹ̀ ni wọ́n kọ́bùlà rọ̀mọ́dọ̀ ṣáájú kó tó di pé àṣẹ mọ́ wọ́n rọ̀mọ́dọ̀ wọ́n nígbà tí àṣẹ ẹmọ gbàgbọ́ rọ̀bọ̀dọ́ọ̀lù wá dé káàmì man sha'a asam ẹni bá wá fẹ́ yóò gbà á wà man sha'a afar ẹni bá sì wù náà yóò ṣe kíni yóò fi lẹ̀ ẹni bá fẹ́ yóò ṣe kíni yóò gbà ẹni tí ò bá sì fẹ́ ń kọ́ yóò fi lẹ̀ ó wàdà wá kú lọ́rùn ẹ̀yàn torí pé ọ̀rọ̀ ẹ̀yàn míì ti ń bẹ kí lọ́rùn ẹ̀yàn míì yẹn Ramadan aṣúrọ wá di ẹni bá wá fẹ́ gbà á kó gbà á ẹni tí ò bá ti gbà ń kọ́ kú fi lẹ́ abdullahi bin umar bin khattab bin abdul ahu wa nisaba ismail ó ní kánà aṣúrọ ó ní aṣúrọ tẹ̀wí yẹsùmù ahlul jahiliya àwọn ará jahiliya náà máa ń gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí falamma nazara ramadan ìgbà ramadan dé ha anabi sọ fáwọn pé man sha'a sama wa man sha'a lam yasum ẹni bá wù ẹni bá wù kó gbà kódé ìgbà ọkà ju wákì wákà náà abdullahi láyé sóòmù ilà ayùwá àfikọ sóòmù ẹni abdullahi bùnú ọmọrù wá dé tó ṣe pé lẹ́yìn rọmọdún ohun etí ẹ sábà gba aṣọ rọmọ àfi tó bá lọ fọlù sọ́jọ́ àwẹ̀ kan tí mo sábà gbà mo láti lọ tàbí mo gbọ́rọ̀ yìí wá ní pé aṣọ rọ ti wá kú lọ́rọ̀ yẹn pé ìgbà tí mi lọ́rọ̀ yẹn ni yóò yóò wà gbà ládàá àmọ́ kò ní gba ẹ̀ṣẹ̀ kí sì ni ó yára yóò náà adágbà <clears throat> Muhammad sallallahu alaihi wasallam abdullahi bin abi yazid ó lóun gbọ́rọ̀ tó lọ́kọ̀ọ́ abdullahi bin abbas ọjọ́ náà tààrà àgbò ó láti lẹ́bi ọ̀nà bí ìlú ọ̀nà sọ̀rọ̀ fún un sọ̀rọ̀ nípa aṣọ abdullahi bin abbas wá ní ما علمت أن رسول الله صلى الله عليه وسلم صام يوما يطلب فضله على الأيام إلا هذا اليوم olóhùn ọjọ́ tà nẹ́bí tó gbá rẹ̀ tó wá ń gbé ọjọ́ náà ju ọjọ́ tó kù lọ afọ́jọ́ aṣọ́rọ̀ yìí fọ́nìmọ̀ pé ọjọ́ yẹn ànẹ́bí mọ̀ ń ṣojú kò lórí ẹ̀ ìgbàdá ànẹ́bí ó ti ẹ̀padà wá sọ̀rọ̀ rẹ̀ nípa ọjọ́ yìí ànẹ́bí ni àtẹ́sìbà alọ́lọ́ oníṣìyàmù yóò lọ aṣọ́rọ̀ ó ní àwẹ̀ nígbàwẹ̀ níjọ aṣọ́rọ̀ ó wá bọ́rọ̀ ó wá ní àṣẹ́sìbọ̀ ah, alọ́lá ó ní mò ń ro kẹ̀ látọ̀dọ̀ ọlọ́run pé ní bá gba àwẹ̀ yìí ayòká fìràn sánàtà lẹ́tí kọ̀bìlà pé àwọn ẹ̀ṣẹ̀ tí ìyẹn ti ṣẹ̀ síwájú tẹ́lẹ̀ ọlọ́run ó ṣe kí ni òfòlẹ́ yẹn ẹ̀rí ọmọ ìyá mi ṣé mo bàbá ìṣúná kí ni fi ṣe àti bẹ̀rẹ̀ òṣèré alẹ́sẹ̀ lọ́rùn àbá alẹ́sẹ̀ lọ́rùn odidi ẹ̀ṣẹ̀ tá ti wá ṣẹ̀ṣẹ̀ ìpolíjú mùsùlùmí tó bá dálítì àmà tó bára rẹ̀ nínú ná aláyọ̀ ló bára rẹ̀ tó kí ni jama ló kó bára rẹ̀ àṣùrọ̀ nù. tó ká tó lọ síbi ìpele kẹta ọ̀rọ̀ wa ká tó parí ọ̀rọ̀ yìí. yìí ìgbówá dáhàní àwọn sàhábà wa bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. ó ní wọ́n bá nàbì pé ya Rasulullah innahu yawmun tu'azzimuhu al-yahud wan-nasara ọjọ́ tó dé àwọn ìgbàwé ọjọ́ aṣúrò yìí àwọn Yahudi náà sọ́ra náà wọ́n ẹ̀mọ̀ pọ́jọ́ ilé àwọn náà mọ̀sí ilé tóbi kọ̀kọ́rọ̀ Rasulullah àbẹ́rẹ́ ní òkè tó bá lẹ̀ fa idha kana al-aam tó bá ti ọdún tó ń bọ̀ wáyé hmm? insha Allah náà bá fẹ́ bẹ́ẹ̀ kọ́ọ̀lù tọ́wálé tó bá dọ̀dún tí ń bọ̀ táàdì lọ́dún ibi yìí bàdàlùyà àti làálù lọ́mọ́kọ́bẹ́lì hàtà tó mú fi àrùsọ̀ rọ̀bá yìí sọ̀rọ̀ bá lù. ọdún mi táàdì lọ́dún ní tó bá dé ìwò gbọ́jọ́ tẹ̀sán yìí ọdún yóò bá dàbí láyé wa. àwọn afáwọn mọ̀ kájà lè gbẹ̀ pé a jẹ́ pé bàbá gba aṣọrọ àtúnṣojú kòkòrò àlèyàn ọmọ táà fẹ́. lóbi àyè pé àwẹ̀ táà gbà méjì ló kú sí nísìnyí

أما لوك لا تدو أبناء الأباء أريوا في بيشكار أبناء الأباء إن بيجوك أنت لكل الحكم ابن الأعرج الحكم ابن الأعرج قولوا لوري ما عبد الله بن عباس رضي الله عنهما عن الصحابة أجمعين وهو متوسط غذاءه عند الزلزل olóòní tábìláì àbá ti mú aṣọ ìwọ̀sókè rẹ̀ tó ti ka pẹ́pẹ́ tó fi ṣe bílò ó wá sùn sẹ́gbẹ̀ẹ́ omi zamzam ìjọ náà ní mẹ́ta ní haram abdullahi àbá ti sùn ṣe. ó ní fakultula olóòwò wa lọ rí bá ṣe àkùbẹ́rẹ́ ní àǹsọ́rọ̀ ní àṣùrà sọ fún mi pa àwọn ọjọ́ aṣúrọ́ bò láti ṣe ijó ní oúnjẹ fọkàn ẹ máa wo fi níyò ó láti láti náà bá sọ sọ fún mi pé ìdárò àìsà ìlàlà almuharram tó bá fi lè ké ìlé sí su oṣù muharram ti yọ báyìí fáàbù ó ní máa ka muharram ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹjọ́ ó ní wà asbih yawma tasi' wà asbih yawma tasi' sa'iman tó bá ti ka ẹni èjì ẹ̀ta ẹ̀ ní àrùn ẹ̀bà ìdí ẹjọ́ sọ́ọ́rí mọ́júmọ́ iṣẹ́ sàn ó tí kò ọjọ́ sàárì kọ́ wá make pé ìjọ kẹsàn-án ọgbà àwọn ìjọ náà kóòtù alhakami bin al-aara dọ́rọ̀ pàdé dàwẹ̀ ní ọjọ́ kèlò الحكم بن الأعرج قلوا وضرب الله ابن عباس هكذا كان رسول الله صلى الله عليه وسلم يصوم كما النبي في الدالة فيه قال نعم قلوا بقى النبي في الدالة هذا في الرجل láwọn míì bá múra tàrà bẹ pé adébíyí tábìlá ìlú àbáṣe ń sọ sí ni pé ìtẹ́pẹ̀ ní àṣùrọ̀ ọjọ́ tè lónìí ọjọ́ tè sọ. ó ti wá níta ti gbọdọ̀ mọ súnmọ́ àwọn àlùfáà wa ni al-allamatu Ibn Qayyim al-Jawziyya alayhi rahmatullah aláàmọ̀ sí ẹ̀dùn ọ̀rọ̀ yìí wọ́n ti jí láti gbọ́ abalọ̀ yìí wọ́n sáré ní àdáfọ́ yìí bẹ̀ tó ṣàlàyé ẹ̀ yéké yéké ọlọ́mọ́sàbà kẹ́ gbogbo àwọn àlùfáà wa gbogbo àwọn àlùfáà ìsìlámù tí wọ́n ti fi ìmọ̀ yẹn tó ọlọ́mọ́sàbà kẹ́ wọn láwọn sọ pé tí wọ́n kan bá kàǹkankan nínú hadith tó fẹ́ jọpọ̀ rò pé ó rú ẹ lójú ó rú ẹ lójú ni má fọpọlọ ti àìmọ̀kan tiẹ̀ lẹ́rù mọ́ tiẹ̀ má fi takò hadith yẹn ẹ gbogbo àtúnyọ́ máa aṣọ́rọ̀ aṣọ ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá wá rírù nǹkan báyìí ọ̀nà nù àwọn sàbẹ̀ náà tún ní ọjọ́ nìyẹn o èwo la abẹ́ mú mẹ́ báyìí ọ fara rẹ bá yí ọ ala tí kò kọ́lù dèrè ọ̀hìn ọ̀gbà wọ́n ní tí ẹ̀ bá ronú dáadáa ń pa ìsọ̀rọ̀ yìí àdúrà yìí náà báàsì kò kàn sọ̀rọ̀ ní sọ bí gbogbo èèyàn ti máa ń sọ mẹ́wọ̀n ó sọ̀rọ̀ ní sọ àkótán pẹ̀lú kí ni bí mà toró mà fẹ́ ni yìí ya tẹ dá padà níbo ló ti wá àyín ṣí rọ ẹ dákun nínú lárúbáwá kí ní jẹ́ bẹ́ẹ̀ sọ́mọ lárúbáwá nígbà pé mẹ́wàá náà wí yíṣu sátìlẹ́ ìlú fi ilẹ̀ ó fi sọ̀rọ̀ fẹ́ni òní pé bá a bá gba lórí ọjọ́ ẹlẹ́tẹ̀ o ibo lọ́ọ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ àti ọjọ́ kẹsàn-án la bẹ̀rẹ̀ ní ẹ̀rọ abdullahi abájọ wípé fàìdá fàásẹ̀ yóò máa sáfẹ́ sọ́ọ́ ìmọ̀ pé ìjọ kẹsàn-án láwẹ̀ ti bẹ̀rẹ̀ pé ń tọrọ mí nìyẹn ẹni ó ti mọ̀ pé aṣọ lọ́jọ́ kẹwàá òun gbà wẹ̀ ọtọmátíkálì àmọ́ mọ̀jì ó jẹ́ tó kẹwàá òun yóò bẹ̀rẹ̀ rẹ̀ ẹni kì í ṣe kó sọ pé àṣùrọ̀ owó adìsí ni ibọ̀ tí ń sọ ní káwẹ̀ aṣúrọ́ bí ní ó bá gbà á ìjọ láti bẹ̀rẹ̀ rẹ̀ àjọjọ́ kẹsàn-án níjà tí gbogbo ẹni tí ó bá gbà aṣúrọ́ ọlọ́mọdé aṣúrọ́ òun wa o ọjọ́ mélòó la gbà báwọn àgbà àlùyọ́mù tààfẹ́ àti àlùyọ́mù aláàṣẹ nítọ́dún ti 2020 kíláwàá yìí tó forty-four ọjọ́ ìní tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tó jẹ́ sátọ̀dé ó ní àdìgbò mọ́ sáà ní ó ní ọjọ́ kẹjọ nínú oṣù Muharram ní ọlọ́jọ́ kẹsàn-án ọ̀gọ́dà ní ọlọ́jọ́ kẹwàá Ahad a jẹ́ pé ẹni bá fẹ́ kópa ní oríire yìí ní ojú ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀jẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́la tó sì bẹ̀rẹ̀ ní tó sì gbá ní Monday àwa kú oríire lọ́dún ní gbogbo àwọn tó bá ti máa ń gbàwẹ̀ mọ́ndé àti tọ́sídẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ̀gbìn aṣọ rántí bọ́ sọ́jọ́ mọ́wùlẹ̀ lọ́sọ̀ gbèsè tí mọ́ndé ìjọ tuesday mọ́ta ẹ̀láàmù aṣúrọ̀ gbàǹjọ fèrò mọ́ndé àníyàn pọ̀ tí wá máa ń gbàwẹ̀ mọ́ndé mọ́ndé mọ́ndé tẹ́lẹ̀ nínú oríire tí ń sùn níwá sí ni ládàá pọ̀ máa ń gbàwẹ̀ ọjọ́ tọ ipò tó wá gba aṣúrọ ó tó wá kọ ládàá aṣúrọ ládàá tó wá pọ̀ àbí ládàá tó wá pọ̀ bá ọlọ́mọdé àti aṣojú yìí náà ẹ dákun ojú kòkòrò rẹ̀ já sí ọgbọ́n ni wọ́n lè yọ káfíìn sádàtà àlùmáàdìyà أحتسب على الله أن يكفر السنة الماضية قال النبي قال النبي آه أورك الله تدعو الله في كفي على يقع إيش أدوم الورة ولدي أدوك tààtì lò sẹ́yìn ọlọ́run kò sí ọlọ́run sẹ́yìn kọ̀ọ̀kan wọn ọlọ́run mọ́tà àti àlùgbà ìtumọ̀ sí pé bá àgbà àgbà nìkì àgbàwẹ̀ lọ́la àdúgbàwẹ̀ níjọ́ mọ̀lẹ́ páàkì kẹta káàdì wá parí ọ̀rọ̀ yìí lẹ̀ yìí wọn wá gbà wá lásìkò àmọ́ yóò láwọn àtẹ̀síwájú lọ́la ìṣàkóso páàkì ni pé ìhàwó làwọn mùsùlùmí wá kọ sí àṣùrọ̀ àtàwọn tó ń pera wọn mùsùlùmí ìran mẹ́ta ní bá aṣọ́ra lọ sí ìran mélòó ìran mẹ́ta. àwọn ará kan àṣì àtúnṣẹ́ni àrọ̀wáfì rọ̀fábà ọmọlá ìran kejì ànáwáṣì ànáwáṣì يقابلون الروافد إلى كاتا المسلمون asúnníyún ahàlùsúnnà tí wọ́n jẹba ọlọ́kì ní àṣírí náà kò lọ. ìlànà kọ̀ọ̀kan tá a pè ní àṣírí àtúnṣẹlẹ̀ à àwọn níjọ aṣúra kì í ṣojú aṣúra tẹ̀lé hàn àwọn ibà ní tẹ̀lé lọ́dọ̀ tí wọ́n yọ ọmọ ìṣọ́jú ọjọ́ ìbànújẹ́ wàlíkàbà ọjọ́ àdúrà kò sí lọ́dọ̀ tí wọ́n àwọn gbà péjọ náà ìbànújẹ́ làwọn gbọ́dọ̀ fi lò ó ọjọ́ kìíní nù àwọn ará kìíní nù ìrìn àkejì àdáwáṣe àwọn lọ́jọ́ òun ọjọ́ yẹn ọjọ́ ọdún ni ọjọ́ ọdún ni báyìí lè ṣe ń bànújẹ́ ìyàwó mà dùnú àwọn aláwo ò ní jẹun àwọn ò jẹun àáyò àwọn bá sọ ọjọ́ ọjọ́ káyó kà á ló ebi ó ti kà wá lẹ́yìn báyìí ó di mélòó àgbẹ̀wọ̀n. iná náà làwọn wá ní àà ọjọ́ aṣọ́rọ́ ànábì sì ní aṣọ kíní bẹ́ẹ̀ àgbà àwẹ̀ àwọn ti fi mọ́ bẹ́ẹ̀. ẹni tí ó sì gbà wẹ́nu wọn kò sí kíní kò gbà kò sì kíjà òdìkí lákúnjẹ̀ wọn àìwá gbàwé rẹ̀ kò ní lọ nílẹ̀ máa wọn tọ́sọ́ lọ́jọ́ ìbàlẹ́ kò sí nílé rẹ̀ ilé rẹ̀ láwọn tó sọ di ọ̀dọ̀ọ̀dún tó àwọn bèèrè pé àwọn tó wá sọ dọjọ́ ọ̀bànújẹ́ èé ṣe tàbí sọ dọjọ́ ọ̀bànújẹ́ kí náà rí lọ́bẹ̀ láti fi kínú pẹ̀lú àwọn àwọn náà ní sára wọn ọjọ́ ò ní wọ́n pa ọmọ ọmọ àdìlẹ́bì ọmọ nànà Fatima ṣẹ̀fẹ́ ọ̀nà Fatima ń bí Hassan ó sì bí kí ni Hussein àwọn méjèèjì wọ́n ṣe bèjì o wọ́n ṣe kí ni ẹ̀bá àmọ́ sọ fúnra wa ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n Al-Hassan wá Al-Hussein ṣe kí ni tẹ̀lé ní tó kàn wà nínú tàn ní pé ń ṣe ń bẹ láàárín àwọn méjèèjì pẹ́ẹ́ àwọn kan lẹ́ ní kò tọ́dún Fátímà ń bí Hasan sábà ìlú lóyún ọ̀sẹ̀ àwọn gbogbo tọ́dún kan òbí bí oṣù mẹ́sàn-án oṣù mẹ́wàá lọ àwọn kan ló tọ́dún kan ó lé oṣù kan díẹ̀ àwọn kan ní kò tó bẹ̀rẹ̀ pé ẹ̀sìn láti lọ. àmọ́ wọn àtàgbọ̀ wálé ayé nílò nìṣó mọ́ṣẹ́gínní ọmọ tẹ̀lé ọ ikùn gbà wọ́n pọ̀ lẹ́ẹ̀kan náà kálukú kọ́kọ́ lo ikùn kẹ́lẹ́gẹ́dọ́ tó wálé gíní ó tó wá lójú ìgbọ̀rọ̀ wá di tí wàhálà tí wá bẹ́ẹ̀lẹ̀ ní islam al-Hussein ibn wa mọ́ra pé a àwọn tán pẹ̀lúkìní ànígbà lábẹ́rẹ́ tó fẹ́ lórí báyẹ̀ sí ibn Muawiya gbogbo àwọn wàhálà tó ti bẹ́ẹ̀lẹ̀ láàrin Muawiya fi Ali àwọn àṣẹ́kùbọ̀ rẹ̀ kọ́ńtínútì rẹ̀ àwọn èèyàn wá ń sọ àtìkòṣẹ́ lè gbà kódà Hasan lè bẹ̀rẹ̀ àdì sọ fún àwọn bí lọ́nà ọ̀sán abáná kí ẹ̀fọ́ mọ̀ sílẹ̀ lọ́nà sí ah mọ̀ lọ mọ̀ lọ lílọ yóò ṣàǹfààní àwọn táwọn wá jọ tán dúró du ọmọ ogun àwọn náà wá ti fi mọ̀ dáhùn ẹ̀já lọ àlùmọ̀ wọn lọ sọ́wọ́ bàtìjẹ́ máa lọ́wọ́ ẹ̀já lọ ní ah ẹ mọ̀ jà lọ irọ́ àlọ́ ní àlọ́ ní. ọlọ ọlọ ọlọ ọlọ ìgbọ́n á dé àyè kan àdúgbò kan à ń pèbẹ̀ ní Karbala à ń pèbẹ̀ ní kíláàsì Karbala àdúgbò yìí ńbẹ̀ ni àwọn kan ti wá ṣe ṣèṣà láti kílẹ̀ pé yorùbá ti yẹn wọ́n ra gbà bí wọ́n àbí ní yorùbá ti wọ́n sọ̀rọ̀ wọ́n ra gàbù wọ́n ẹ̀sìn ìjáde wọ́n bá ra gàbù wọ́n á kì í bá lágbàdo aka pọ̀ wá nìkan náà nínú ọ̀lẹ́ lọ ń bolódà gíníkan gíníkan èrè lọ àlọ́ gíníkan gíníkan kí ló ṣe ń gan wàhálà ìwọ̀n wẹ́wẹ́wẹ́ kátó yíká tó fọ̀ wọ́n ti gbé dà jáde pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kátó Al-Husayn ibn Ali oníkàtẹ̀sì wọ́n sì ní méjì ògì orí ẹ̀wọ́lẹ̀ ọmọ balẹ̀gbà Muhammad wọ́n di ọlọ́run tààrà ta ló wá pa ta ló ti rí ìtàn orí díẹ̀ fi múlẹ̀ nídìí múlẹ̀ tí ó fi ní lọ́kàn balẹ̀ èyí ó lè jẹ́ tó kú ọ̀la láti yẹjú tán tó ló di bí ọ̀rọ̀ ní sàgbọ̀dọ̀ yẹjú ṣàwọn ìtàn orí díẹ̀ fi múlẹ̀ báwọn ẹ̀kan ṣe ń ti sọ́dọ̀ Yazid ibn Muawiya pé Yazid ọmọ Muawiya ni a ń rí jẹ́ náà bí nílẹ̀ pé irọ́ àwọn tó kóra wọn jọ ohun tí wọ́n ń ti láti lé àwọn náà náà pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn tó wá rágàbò wọn gbogbo ẹ̀ náà ní bẹ́lú àkọọ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti lálàyé ló sì bẹ̀rẹ̀ báyìí tọ́ ipa yìí ó dájú pé fífa àtàbò sí ni bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ jẹ̀ wọ́n ó clear táwa ní inú orí burúkú ayé yányán oníkéèyàn máa ma pariwo pé muhawiya ló pàdé àpò pẹ̀lú yẹ̀lídù tó wá pàdé àpò pẹ̀lú àwọn tí wọ́n pa muhawiya má bá wọn parú sọ̀fà wọn orí burúkú ni o ọlọ́run níjà bá wọn ṣe o ibi àwọn ẹlòmíì ti ṣàgbákò lára muhawiya kò ju bí sáté lọ níbi ẹtù ti àgbákò wọn sáà ṣe àti tó bá túbá kò ju bí sáté lọ ṣé ẹ ti rí muhawiya tẹ́ ń wò ibi èèyàn bá ti gba ara rẹ̀ tó bá ti kọsẹ̀ lára Muawiya ọ̀ kọsẹ̀ lára àwọn sábẹ́ tó kù náà ẹ lọ ka ìtàn àwọn tó wọ́n kọsẹ̀ lára Muawiya wọ́n èyí padà bọ́ bí kán padà ní nǹkan ìní náà ègéèsì àwọn nínú àwọn sàhà ẹ wọ́n èyí jùlọ lẹ́nu ìwà yìí àwọn ìtàn rẹ̀ tí ó kà náà ló gbàgbé yẹ Muawiya olùkọ́ mọ́mọ́ ànábì torí bá a ṣe ń rí tó jọ pé ń tẹ̀ mọ́ yìí mọ́ Yazid láàdẹ́ títẹ̀ lẹ́mọ́ Yazid bó ló ti tí wá kan Muawiya another discussion à ń rí náà pé àwọn tí wọ́n ti ń tì láti lé nígbà táwọn ẹ̀gbọ́n rẹ̀ ń sọ fún Yazid alùpùpù níbi láti pé má lọ táwọn èèyàn àwọn sàábí tó kù pé má lọ àwọn àgbààgbà sàábà ní má lọ má lọ àwọn yìí náà ti pé yọ ẹja lọ bàbá ẹja lọ sà á gbọ́dọ̀ gbà àwọn náà ti ní nǹkan tí wọ́n fẹ́ ṣe ìsọ́bí ni náà nílẹ̀ ṣúgbọ́n lọ́ ti wá mú kan tẹ́ fi ní wa bákálù kí láá mú láàrin òní pé ààyè tó wá pa ìtọ́ ìpele kí àwọn tó sì sórí ibú látara àtàn ó ṣe kínú oríṣiríṣi ló sórí ibú ìran mí làwọn wọ́n wá gbára mọ̀ àwọn ìyàwó ní sára àwọn sàbìtù ẹ̀wọ̀n wò sùn nígbà tó lọ́dí ibi ilẹ̀ mọ́yẹ̀ sí yezid ọmọ muhawiya ló pa yezid ọmọ muhawiya ló pa àtàrà bẹ́ẹ̀ wọ́n líǹkì ẹ̀ pé ajẹ́ pé muhawiya ló ṣe kíni lọ́nà ẹ̀wọ́n burúkú àtàrà pé muhawiya lọ́nà ẹwà tó padà pé muhawiya òun náà tá a bá kíyèsí dáadáa náà ẹ láàrin òun àti àlí àwọn tó lọ náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣe ó ṣẹlẹ̀ níjọ́ tán láwọn fẹ́ parí ìjà ẹwo iṣẹ́ tó ṣe ẹwo bí amúrú ibi nílò áásí àti àbú Musa àlẹ́áṣẹ́ àrí ẹwo gbà tán ní káwọn méjèèjì ó jọ lọ rí sọ̀rọ̀ wọn kà tààrà bẹ́ẹ̀ pé amúrú ibi nílò áásí elétekéte lòún ṣe ló fi díje but àbú Musa àlẹ́áṣẹ́ àrí òun lẹ̀lẹ́wulẹ̀ lòun kò nílò akáyìí kò mọ̀ pọ́sẹ̀ tẹ̀hún ni náà ti ń ba ní agreement lòun náà fi lọ sáìn irú agreement bẹ́ẹ̀ àtàrà bẹ́ẹ̀ rí ẹ̀ lòun ẹ̀ bá lọ́dọ̀ ní ẹ̀ tún wá sọ̀la ẹ̀ tún bá lọ́dọ̀ ah, ìwọ kan náà lábá lára àlọ́dọ̀ àlí ìwọ la bá lọ́dọ̀ ní asọ̀láàfù àrọ́ àlíyé àtàrù sọ̀rí ká kí ìrún ká gbẹ̀rù ọlọ́run ká sí náà lọ́dọ̀ àlí èyàn máa ń ṣe wàtọ̀ àmọ̀ ìdààmú àwíyá àdìsáàmù sọ̀rí kí yóò jẹun tí ó ní ìtumọ̀ dáadáa èyí ò ní bẹ lọ́dọ̀ mọ̀háwí ewé ní burúkú àtàrà bẹ́ẹ̀ náà wọ́n kàn jọ́ǹpù láti lọ pé àwọn sábẹ́ ìjẹun bí àti ogún ọjà agbádùn náà ẹja wo ní ìtàn wọn ìjẹ nílé èmi náà

nǹkan yóò kán owó mu ọ̀hún tó alúwà lọ́nà tó alúwà tó alúwà ọ̀hún ṣe mú un. túnjẹ́ bí àwọn ìtàn ó parẹ́ balẹ̀ tajarrad tajarrad wọ́n taharrar bó tó bí kìíní ti ṣẹlẹ̀ lọ. àmọ́ àkíkọ́ àwọn ẹ̀wọ̀n ló pa Hussein ibn Ali kò sí ẹni gbogbo ẹnu lẹ̀ mọ́ Yazid tó yẹyẹ bẹ́ẹ̀ bá sì rí ti lọ́dọ̀ rẹ̀ kò tún ṣe é lẹ̀ mọ́ Muawiya ìgbà ó tún wá parọ́ tó ń gbà wọ́n parọ́ tó ń wàáwíyà lórí èsì lórí àbùsẹ́ wọ́n bá tún ní kò alhassan mujahidin ali náà muawiya ló tún rọ́mọ rẹ̀ kan tó fi poison sínú oúnjẹ tiẹ̀ náà tó fi apá muawiya tó wájá pààyàn báwọn òun wá tó wáyé lómi tó pamọ́ láyé àfáwọn ọmọ ànábì sẹ́yìn náà ń béèrè yìí làwọn náà máa ń béèrè lọ́wọ́ ara wọn làwọn fi wá àwa ò sórí burúkú pẹ̀lú táwọn fúnra àwa ń fúnra pé á àdúgbò kò láti ń dá ànábì fi rù nìyí táwa sì gbà pàdúrà nàbì mọ̀ ń gbà táà nàbì ní kàdúrà fún wa wíyà pé Allahumma ja'alhu hadiyan mahdiya ọlọ́ọ̀bá ìṣẹ́ rẹ̀ lẹ́ni tí ó mọ̀nà sẹ́ni táà nàbì wá ṣàdúrà fún tọ́lọ́hún gbà àdúrà rẹ̀ ní ó padà kó wá mọ ẹja páyàn àdúrà nàbì mọ̀ ń gbà kọjá náà ìjọba àlọ́kọ̀balẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ò bá pàdúrà nàbì mọ̀ ń gbà ànábì ṣàdúrà fún yàn kó jẹ́ ní ìmọ̀ náà ló wá tó wá nígbà yìí ànábì ó sàdúrà fún Abu Hurairah ó dẹ̀dú pé láyé sàlẹ̀ ìgbà abadan kò ní kàdé ìmọ̀ láyé ó wá ti rú àdúrà fún buhari wá ní kò ní gbàdúrà yẹ oníkọ́mọ́ ọba sí yẹn lẹ́ni ìmọ̀ náà nǹkan bẹ lórí ìtọ́lá àbálọ yóò ṣé wá rí ààyè tó ti pa òun láwọn tó ń pè láwọn ṣí àṣẹ ní àwọn ọ̀rọ̀ àfẹ́ pọ́fàdà fún ọ̀nà láwọn bá látara báyìí ṣe rí àwọn tó pa Al-Husayn bin Ali àwọn àjọ Muawiya ni wọ́n wọ́n sì pa pa àkóso àwọn òwálé gbàgbé ọjọ́ ìgbó kan ọjọ́ ìkílánú ṣẹ̀dá àti ọjọ́ ọjọ́ ọjọ́ kẹwàá wò kílánú kò yẹ̀ wọ́n àwọn bá ní àwọn ó sọ ọjọ́ olóko ààyè tí wọ́n ti pa Al-Husayn kí láyé tó ti pa Al-Husayn náà bá sọ ọ́ di yọ̀wò Karbala yọ̀wò náà bá dé ìránù wọ́n kó sí ní lọ́mọ lè fi mọ̀ ẹ́ ìwọ náà ọ lè já sórí gọ́gù àbí kí ló ń Karbala K-A-R-B-A-L-A-H wọ́n làbọ̀ fi h c fi a nìkan Karbala wà fún ọ rí nǹkan wò láti kí ni jẹ́ sọ díẹ̀ fún ọ́nù lọ́dún àwọn àdíjọ́ àwọn onígbàgbé rẹ̀ nù tán irú tó wá sí rẹ̀ jẹ́ àlùsẹ́ ìbílẹ̀ àlì àwọn gbọ́dọ̀ mọ́ sí ẹ̀yáwó rẹ̀ àwọn mọ̀dá padà wá sí wáyé tó bá tó wá di ọjọ́ Karbala àlọ́dọ̀ wọn wọ́n wá gbé ọ̀bẹ ẹni tó gbádà ó gbádà ẹni tó gbólú ọ̀ gbólú ọ̀ kíni kan bẹ́ẹ̀ máa ń fi báyìí mú kọ́ rẹ̀ wọ́n fi wọ́n fi máa fi nara báyìí tí ìtọ́ bá ti nara báyìí ara ò mọ̀ bẹ́ẹ̀ ni àwọn alábá fún un pàṣẹ tẹ́lẹ̀ ẹ̀dí ò máa dà ní yóò mọ̀ kàfàlà ẹ̀dí ò máa dé yóò máa dà bí wọ́n ti gbọ́dọ̀ àwọn ọkùnrin wọn nù ọmọ tó bá bí ọ̀dá bí mọ̀ lẹ́dìí ní ìṣòro náà pọ́sùn wárí kàrùbálà tó bá dọ̀ tó owó tọ̀ náà lè jù ìlú amọ́bí wọ́n ṣe ní ọmọ ní kí mo kí ni wọ́n ṣe fún kí ní orí ara yìí ọ̀dẹ lórí mi gbọ́rọ̀ àná wọn gbé mọ́tò bọ̀bọ̀dá kan ní ní òní forty seconds báyìí lọ àwọn sọ̀rọ̀ àwọn ìlú káàkiri tí a gbé sẹ́nu ìdìbò àwọn ènìyàn yẹn lè pé wọ́n gbé orí ẹnu ara wọn àbí àwọn ará ní ṣe ẹ bá tẹ̀ sí Iran ẹni tó ń sara wọn ládà ó bẹ̀rẹ̀ àwọn ní nǹkan lóòótọ́ gbogbo ara wọn ṣégin yóò mọ̀ ṣẹ̀jẹ̀ ṣégin kan àwọn aṣọ àṣọ wọn bọ̀ ha ó ṣe wá bẹ́ẹ̀ ti Nàìjíríà ti wa tẹ́ ilé ìgbéra ní ti yá tábà lọ́dọ̀ sí ẹ̀yin ọkùnrin àríkẹ́yìn ó sara yín ládà ẹ̀ sara yín lọ́bẹ̀

ìyọ́gọ̀dé àwọn afáàtọ̀ ìlú tí yàlọ́sọ̀ tí ó fáwọn lọ́gọ́dù ìyọ́gọ̀dé wọ́n ṣe pamọ́ ìgbẹ̀rún ó tún sí gbangba wọ́n ti lẹ́gbọ̀dé òmùrẹ̀ ni wọ́n sì tọ́dún ìgbà wọ́n sì tọ́dún lọ́wọ́ sí tó lọ́rọ̀ ìwàmọ̀ bí lákòrò lọ́wọ́ jẹ́ wọ́n sí àwọn ẹ̀yìn máa ń mọ́ torí ìfúlò rẹ̀ gbà lọ. alákòlè ha ti la fẹ́ mú bẹ̀rẹ̀ pé báwọn ti máa ṣe lò níbẹ̀ àmọ́ àwọn òwò adébáyà tó ní aṣọ lọ́mọ kí làwọn wá ń pè é wọ́n fi mú fọ́dìn àwọn pòsíṣàn wọn àwọn lọ́wọ́sì àwọn amú ọjọ́ pé eh, ọjọ́ ilé yìí ọjọ́ ọdún ni lọ́dọ̀ tiwa àwọn aṣọ́dọ̀dọ̀ káyó káyó káyó káyó bẹ́lẹ̀ ìbáyìí rẹ̀ máa yẹ lọ́sílà káyó káyó oríṣiríṣi kan làwọn amọ̀ ṣe.

tó bá di yẹ́wò kàǹbà ọjọ́ táwọn ilé ìṣèkàǹbà la àwọn wà kó jáde ó ti fi ṣètè kó wọn aṣọ olóṣèlú láta ó ti gbogbo ẹ wọn á jẹun wọn mú wọn mọ ṣe fàájì àwọn míì náà tọ́lá lówó ni wọ́n wọ́n pa ẹ̀rọ nígbà tí yẹn sọdún tí wọ́n wàṣọ dún wọ́n lé sí ìró òun ṣe gbogbo ẹ̀ ẹlòmíì rẹ̀ sí ìró nìkan ló lé jọ́nà yóò ṣàbùrọ̀ yàtọ̀ pé ṣẹ́ aláwo ò rí bàlújẹ́ lórí ilé tiwa ṣẹ́ wọ́n fẹ́ takò rọ̀ wá sí àmọ́ wọn kí ló bá ní pé foundation táwọn gbé àtakò tí wọ́n sí ni pé gbogbo tẹ́ ẹ bá ti ń ṣe àwa ó máa ṣe opposite rẹ̀ gbogbo tẹ́ bá ti ń ṣe àmọ̀ ṣe kí ni àmọ̀ ṣe opposite rẹ̀ opposite ló máa dé ó dà wọ́n bá débi tẹ́sán náà ṣe àmọ́ claim káwọn nífẹ̀ẹ́ àwọn alùpùpù àwọn ẹ̀nà wá síbi sí ń kóyọ àwọn alùpùpù àlùpùpù àmọ́ kí ni ìwọ̀n fi mú wa tó gbé wa nínú yìí olè ń bá wà níwọ̀ntúnwọ̀nsì má sọjọ́ ń dọjọ́ ìbànújẹ́ at the same time má sọ dọjọ́ ọ̀dùn nǹkan méjì lọ lè ṣe ń jọ náà ẹ̀yìn má kọ́ gba awẹ́ àbí kọ́ fàwẹ́ lẹ́ẹ̀kọ́ sí wà nọ́mà níyẹn tí bọ́ ti lo ìníhùn bẹ́ẹ̀ náà lọ́ọ́ sì lo ọjọ́ ọmọdé náà má bànújẹ́ má ṣe kí ni àdúró àmẹ́ni ó sorí ire parí òlẹ́ni tó bá gbìyànjú àti gba àwẹ̀ ní ọjọ́ náà ọlọ́mọṣà sí ọlọ́run fẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà sí àlùgbà ọlọ́run kò sì ṣe ní ọlọ́run fẹ́ kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wa ni wọ́n lè yọ káwọn lè yọ èyí tó wọ́n fọ́lẹ̀ ayé sí ìdáná ìwọ̀n ìyá kan ẹ̀ẹ́dà láàfin àrùn ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء إلى العدل إلينا بعد ذلك إن شاء الله تعالى bóyá tàn kí orúkọ ẹ̀ gbogbo bọ́rọ̀ lọ bóyá wà gbé lọ́la bóyá ní ohun torí àwọn táyì fẹ́ wọnú ẹ̀ kí ló fà á ìtàn táwọn èèyàn máa ń ìbú ń bẹ̀ lọ́lọ́mọdé sí ọlọ́mọdé ọmọ ló máa òní níjọ tí ìyẹn ò bá ti fi tọ́lọ́run tàbí sallallahu alaihi wasallam tí ò bá ti fi bẹ̀rù ọlọ́run kàkà. ẹlẹ́kan wọ́n rà wọ àlàyé tàkùn wọ́n rà sílẹ̀ kan ẹ̀wù ni kò ti gbé àwọn ẹ̀mí ìdè ẹ̀wù kò ti sọ àwọn ẹlòmíì dà so ọlọ́mọdé àbá wọn kópa ń bẹ̀ so kéèyàn lè má dára wọn ìyẹn sì gbọ́dọ̀ má ṣọ́ra tọ́rọ bá ti débi irú àwọn àtàwọn àwọn ṣùgbọ́n torí pé láwùjọ ti wá ó ti wọ́n ti wọ́n ti sọ di ìtàrí wọ́n ti fi wọlé sáwọn sọ̀hábà lára ẹ̀mà akọ́sí máa ń palú ewu tán lóyá tọ́lọ́gbà ní ìbàdàn ìṣọ̀kọ́rọ́ tó bá yẹ bàbá yìí nígbà tí èèwù lọ́la ìṣà ọ̀pá tí ìwà tí wọ́n tẹ́sẹ̀ sí ẹ̀ àmàbáwọ̀ dàgbẹ́kọ̀ọ́ tí wọ́n lọ ìṣà ọ̀pá ọ̀tá abẹ́rẹ́ ọ̀pá máa sọ̀rọ̀ wọ́n ta àlẹ́ wọ́n ní ìwọ̀n kọ́lá أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل أنك أنك قمتك أن يزيد كانوا كانوا to that day they will do the cow motor they will they will walk from Kano to Zaria tẹ̀síwá ọlọ́run ṣàlùwà olùkọ́ wa ìlànà tẹ̀síwá ni ọlọ́run àdúgbò Yorùbá ẹ̀sà ni ó ti gbalẹ̀ ní Haúsá lóògùn ti ń tẹ́ lórí ẹ̀ náà àmọ́ ọlọ́run tó àwọn kan náà lè gbé owó lẹ́lẹ̀ ìgbà ìsàmọ́nà ṣùgbọ́n wa onígbà dáwọn lákẹ́ ọlọ́mọṣẹ́ ṣàlọ́ ọlọ́wọ́ alẹ́ sọ àìkọ́ عليكم السلام الفاروقي الذي فرق بين الحق والباطل تفضل طيب طيب طيب بارك الله فيك سؤال جميل ìbéèrè tí wọ́n bá béèrè ní pé wọ́n láwọn èèyàn kan máa ń ní ìjọ àwọn gbígbà ní aṣọ́rọ́ pé èèyàn lè tó gba ọjọ́ kẹ ọjọ́ kejì aṣọ́rọ́ àwọn máa dín mélòó báwọn kò mẹ́ta báàdọ̀ àdìrẹ̀ ẹ̀yìn ọlọ́mọṣàbà fẹ́ wọn wọ́n sì nílẹ̀ báwọn kò ní pa aṣọ́rọ́ ọlọ́jọ́ mẹ́ta nìkan gbà ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta àlàyé méjì náà wá àlàyé kan wọn mú àdíjì kan wá amádìsí ní lálàáfíà kò sí kí ni jọmọ́ lálàáfíà pé ká gba ìjọ kẹta amálàyé kejì kan wá mú wá èyí ò wà wàjì ó wà sínú ó wà wàjì hazon ọ̀nà tó sì lé lọ́rọ́ kò kan ọjọ́ kẹwàá táṣọ́ ọjọ́ kẹsàn-án ní ìgbà bí àwọn ọmọ ẹgbẹ́ tó ṣù bá dé iyèméjì máa ń wà lórí pé oṣù yìí ó ti bẹ̀rẹ̀ kò ti bẹ̀rẹ̀ ó ti wọlé kò ti wọlé àwọn ni ìṣìyàtọ̀n kí wọ́n pẹ́jọ́ mọ́ ìṣìyàtọ̀n yíò ní pé àìbá mọ́

àsọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ni wà wájú láwùjọ hasbro mi lọ́bọ̀ ńlọrọ̀ ńlá ni àmọ́ yìí wọ́n máa jẹ́ níjọ́ tá a bá di pé ọ̀rọ̀ oṣù muharram ó ṣe kí ni ó fẹ́ gbìyànjú ju fún wa wọ́n bá wo oṣù muharram lọ́dún yìí tá a wà nínú ẹ̀ fourteen forty four yìí ní twenty twenty two lọ́dún yìí muharram ọdún yìí fẹ́ wà ákúrẹ́sì púpọ̀ báwo ṣe lóṣù nàìjíríà bẹ́ẹ̀ náà lóṣù ní sọ̀rọ̀lẹ́yà bẹ́ẹ̀ náà lóṣù ní yunifásitì bẹ́ẹ̀ náà lóṣù lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú náà tó ẹnu kò lórí pé sátọ̀dé tó kọjá òun ni al-yawmul awwal min shahrillahi al-muharram ẹnu kò kọjú èmi ká ń sọ̀rọ̀ yìí al-yawmus sani min shahrillahi látara bẹ́ẹ̀ kò sí ìrújú lọ àríwó pé irú fíkì tí alimam ahmad rahimahullah táwọn mímọ ìgbàlú àwọn àbá táwọn àdábìlà náà lórí ara alábàtí nàkàyè lórí rahimahullah táwọn náà fi irú kaba wọn nílẹ̀ àbá wọn gbé sí ìjọ tí irú kaba wọn bá tó bá ń jẹ allah ta'ala allah. wọ́n ní pẹ̀lú bá sàlàyé ta nìkan wọ́n aṣọ lọ́dún súnà nẹ́bí ah, tí ò bá jẹ́ súnà nẹ́bí súnà tàwa ló jẹ́ jẹ̀mọ́ sọ́nà àdàbọ̀ Muhammad náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ká gbé èyí ká lórí kòkòrò rẹ̀ ọ̀là ọ̀wà. wọ́n ń ṣàlù sí àgbàlá ní ẹ̀kọ̀ọ̀kan lẹ́ka lè máa délẹ̀ lẹ́ka lẹ́ka lẹ́ka wá sílẹ̀. a lè sọ̀rọ̀ wọ́n ní ká lè ṣàlùwàlá ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan èmi ò rí àwọn àpẹ́sẹ̀ tó kà wọ́n ni wọ́n ti ń fi bí ápòlù yìí ní orí ìmọ̀ àdìsọ̀rọ̀ lálẹ́ ẹ̀kọ́ kan súnà Muhammad sallallahu alaihi wa sallam ó gba àkọọ́lẹ̀ ìwé ọ̀bẹ̀rẹ̀ Sahih al-Bukhari ipe anájà mọ̀sálù alágbà mi ní mẹ́ta mẹ́ta anájà mọ̀sálù alágbà mi ní mélòó mélòó méjì méjì anájà mọ̀sálù alágbà mi ní mélòó ẹ̀yọ̀ kọ̀ọ̀kan èyí tó kọ́ pọ̀ ní mùsùlùmí sí anábì ní kú jẹ́ mélòó ẹ̀mẹ́ta bákan náà ká mọ́ lọ́lọ́ fífì kan wọ́n ti ní ìjọ́ tó mi ò bá pọ̀ kò láwọn sábà lá tójọ́ tó wá dìbò fún bí àpò ọgbẹ́ mọ́sálásí kan mi wá yọ pé wọ́n tàbí wá gbé lọ́wọ́ ìwà pé á kí bí wọ́n tàbí ló tí mu tó máa sábà alá ní ẹyọ kọ̀ọ̀kan ṣẹ̀rí àkọlù sọ pé tó mi ò bá pọ̀ wọ́n lọ sọ yóò fọ́ra rẹ̀ wọ́n tú wá lẹ̀ ní kò sígbà ní ṣe kí ni kò sígbà tá à ní gbà tá à ní fi ìlú àlùbà láyè omi ò bá pọ̀ omi ò bá sọ pọ̀ sódà ló sún náà tó dáa òní yóò jẹ́ once in a week twice in a week mákàlọ́ mú dọ́fun kọ́ bá wọn ní ah, gbogbo àlọ́ láti máa bá máa ṣe ń tọ́ ìdí tọ́ ìdí o ah, ọdún mẹ́sẹ̀ bíbí àná mọ́ mọ́ bá wọn. bọ̀t lẹ́kọ̀ọ̀kan kan ṣàlùwàlá kò sí lẹ́kọ̀ọ̀kan kódà ń lo súnà tó lè lẹ́nu súnà níbo Muhammad ibi táwọn ìgbà tó ṣàlùwàlá ó máa ń fọ páàtì ibòmí ìlẹ́ẹ̀mẹ̀ sáńgbà mi yóò sì fọ bí ọwọ́ báyìí lẹ́mìlú ẹ̀mejì ní ọmọ tó wà ní súnà àlùwàlá yọ kan ni o kéré kó sì kan lọ́dọ̀ ọ̀rọ̀ ní ìṣòro ìdá àrà lọ anábì ti débi ojú ó fọlẹ́ mélòó ẹ̀mẹ́ta anábì ti débi ọwọ́ ó sì fọlẹ́ mélòó ẹ̀mẹ́jì láti súnà tó gbogbo ẹ̀ ní súnà tó gbogbo ẹ̀ náà làwa náà gbọdọ̀ wá gbé ẹ̀ nígbà míì ṣàlù alẹ́ ẹlẹ́yọ kọ̀ọ̀kan nígbà míì ṣàlù alọ́ ní méjì méjì nígbà míì ṣàlù alọ́ ní mẹ́ta mẹ́ta ìgbà míì ṣàlù aláàrẹ páàkì kan kó jẹ́ mẹ́ta àwọn ọkọ̀ ojú ẹ̀mẹ́ta ọtí fọwọ́ ẹ̀mẹ́ta ọtí ojú ẹnu ẹ̀mẹ́ta ọtí bọ́dú ẹ̀mẹ́ta ọba débi ọwọ́ lẹ́mẹ̀ló anábì débi ọwọ́ bẹ́ẹ̀ ó sì fọ́ lẹ́gbẹ̀ẹ́ jì ó sì débi ọwọ́ òsì ó sì fọ́ lẹ́gbẹ̀ẹ́ ló ẹ̀mẹ́ta ó pẹ̀ ní ṣùgbọ́n náà ọ̀rọ̀ mọ́tà àti ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀tá àlà alẹ́kọ̀ọ́ ìṣẹ́lá ọ̀rọ̀. Hmm. ayọ̀ aláwọn àlọ́ alámì ìta máa ń ṣe tó rẹ́ pé ní ìsìlápọ̀jú ká tó sùn nù sùn náà ká ṣàlùwàlá ṣẹ̀gbọ́n súnà lọ́wọ́ Muhammad wọ́n ní ìjẹ́rú àwọn àlùwà láyé ṣàlè máa wá ṣe ní ẹyọ kọ̀ọ̀kan àbí ọ̀fẹ́ wẹ jẹ́nẹ́bà àti ọ̀fẹ́ jẹ́nẹ́bà náà èyí tó pé ní jẹ́nẹ́bà nínú wẹ̀ òní ká lálù àlálù ṣàlè ṣàlù alábẹ̀ náà ní ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àlè ṣe gbogbo ẹ̀ náà ní mélòó ẹyọ kọ̀ọ̀kan àbí mẹ́ta mẹ́ta àbí kwẹ́sàn òun lọ ní orí kwẹ́sàn òun. ẹ àmọ́ ló gbọ́dọ̀ sọ ọ̀sán sọ ló fún tẹ́lẹ̀ ṣógun ẹ̀dínkù ẹ̀dínkù. sam àwọn ogun kòkó lóyún àdéhùn ogun ẹ àwọn ogun àwámọ̀ tí ogun àtàmàdọ́gbò sọmọdé àwọn ogun ogun babaláwo ààrùn yìí dáhùn bá tó yẹ wọ́n ní ìbéèrè ẹgbẹ́ lọ epo béèrè akọ́kọ́ àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní tí akọ́bá pé ìyàwó sórí bẹ́ẹ̀ tíyàwó bá yẹ kí á rí àwọn màláìkò máa gbé lédè títí ilé òfin mọ́ àbí títí tọkọ òfin lọ sí. báwọn ìtọ̀ tóbìnrin bá wá rí pé ọkọ òun ti lọ ṣòwò lọ́dọ̀ bàbá aláwo mọ́tò ní wọn wọ́n wá bẹ́ẹ̀ ló kò bá wọn bá òun sùn nítorí lè gbà láàyè pé wọ́n bá wọn sùn a àkọ́kọ́ ẹja kẹrìfà ìdílé kan láàrin látọ̀mọ́ dáhùn ìdílé àfààní ní gbogbo nǹkan ló fi níbi àlàyé sọ́dọ̀ àwọn èèyàn nígbà míì níbi ìbéèrè náà máa ń máa ní tí ó according to ara wọn ogun tó lọ gbà yóò lè mọ́tò ràmàláwo gbà mí ó lè ni o ràmàláwo

bóyá ní ti ló ń wá jẹ ní o bóyá ní kan ló ń wá lírì sí kan ní o àwọn aṣọ́kù fún wa ní ló ó wá fi òka wọnú orí àgbàgbà ní ẹ̀ ọmọdé alówó ọmọdé alówó so yóò alágbàpò ni o ó dàbí ọkùnrin bẹ́ẹ̀ irú obìnrin gbọ́dọ̀ ìṣe máa mọ ní ìṣúná ara rẹ̀ aláṣẹ nílé jẹ́ nígbà tí ara rẹ̀ o ẹ̀tọ́rí pé oníburúkú ti wọnú ayé lásìkò yẹn ọ̀nà kò sí àmì ẹni sùn yọ̀dá abájáwé nìkan oníburúkú ti wọnú ayé lásìkò yẹn so àwọn èèyàn kò sí nígbà lóbi sowó mọ́ mọ́jú ó lọ́wọ́ bí sowó mọ́jú ó dandan wò lára rẹ̀ so ìdí nìyẹn obìnrin gbọ́dọ̀ mọ̀ ọ́n kọ́ tó bá fẹ́ so àmọ́ ká ló gbọ́n ìwòsàn ìyá kìíní kan ló ń sọkọ kìíní kan ló ń ṣèyàwó ọwọ́ á ní ìkọ́kọ́ ń lo nǹkan kan ó ní ìṣèyàwó lo nǹkan kan àìmọye nǹkan àwọn obìnrin gẹ́gẹ́ mọ́nú ṣẹ́gun mọ́ ní ìdọ́tí ìbòjú ara wọn gbà sí kódà àwọn ogun èbó kan bẹ lóbìnrin bá ní infection gbà mí wọ́n fún ní kílẹ̀ kó ìsáàtì ẹ̀sùn gbà rẹ̀ bọ̀ sí sẹ́gun mọ́ ní yàtọ̀ àwọn abújá làbí àtàwọn ìyó rẹ̀ sábà ní kóbìnrin ó ìsáàtì kìíní rẹ̀ ìgbà mí kò lẹ́sẹ̀sì kọkọ̀ ìwà rẹ̀ fún rẹ̀ ní oṣù kíni ìwé ìsáàtì ìjọba lè ṣe fún rẹ̀ kọkọ̀ ìwà ní yóò bá ṣe àmì ọ̀dọ̀ àbújá ọwọ́ kí ní kẹfẹ́ àwọn yìí láti ẹ̀dùn ó lè jẹ́ pé wọ́n aṣọ́kù wo lọ bí ayé lọ pọ́pọ́ owó ojú ọ̀fẹ́ àwọn kejì ó fẹ́jẹ́ pọ́pọ́ mú lọ́wọ́ ọkọ̀ aládùnfẹ́ nǹkan tẹ́lifí ti mọ́lẹ̀ irú yìí wọ́n mọ̀ mú ìdánilò ìṣègùn tó wà nínú àbáyé ní sáà kìíní kan èmi nìkan náà mo sì báyé ní sáà ṣe àbá ìṣòro ọlọ́gbẹ́jẹ alákọ̀ọ́sà ṣàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣáàpù lọ́dọ̀ ẹ̀kún níbèrè náà clarify tó bá gbé àgbo àgbo ìwo tó bá oríṣiríṣi ọ̀la àgbo àwọn àgbo ọ̀fà ìlú ń bẹ àgbo jẹ̀díjẹ̀ ń bẹ question ragara please according to one of the hadith of the prophet any woman that is christian or you to to compliment with her will get the curse of malaika does that apply to a woman that refuse to allow the husband because she realizes the husband was trying to use the charm before cultivating the charm. Give us the charm. Huh? Ogbó abẹ́rú gbogbo. <laughs> So ẹgbẹ́ wo lẹ́gbẹ́ lọ́bí àgbo jẹ̀bí jẹ̀bí àdàgbọ̀ ọ̀pá yìí. Tẹ́lẹ̀ kejì àwọn oògùn alẹ́ náà. Ìyàwó rẹ̀ sọ pé ó làbúrò máa ń lo irú àwọn oògùn àwọn ìfáyàwó rẹ̀ nìkan kọ̀ wá. Ah! Ibi wọn lọ ní nǹkan rẹ̀ máa jẹ nǹkan rẹ̀ sí ẹ̀jẹ̀ ọ̀fẹ́ jẹ́ mọ́lẹ̀ kan náà ni. Àwọn kan rí dị á dálé má kó bá rẹ ilé díẹ̀ díẹ̀ gbogbo ẹ̀rọ àwọn ipò kan yìí yóò ẹ̀kọ́ wọlé kí gbogbo àwọn tó bèrè lórí rẹ aláwọ̀ náà. ẹ̀hẹ́n ó yá mà. Okay. Okay, well, alhamdulillah àwọn ọmọ wa ní àwọn wá sí omi ìlú ní ọjọ́ kan tí àwọn ọmọ sukùl ní àwọn ẹgbẹ́ sí tí wọ́n sọ fáwọn pé sáfẹ́ ìlú dájú fún obìnrin aláwọ̀sí ìjọ rẹ̀ ọlọ́sàlẹ̀ tó dára alábàá muhammad sallallahu alaihi wa sallam ó ní kọ́yìn sùfú lèròjà ọ̀gbọ́lùhá ọ̀ṣẹ́wùhá àkìlùhá وخير الصفوف للنساء وخير الصفوف للنساء آخرها وشرها أولها أنا بالنساء مثل تعب فوقني تلوي فوقني mọ̀ṣáàbùwà èyí tó wá burú bọ́kùnrin tó lè máa lọ ìwà tó lè ṣàkóbá fọ́kùnrin níwájú ọlọ́run oníṣàfọ́ ẹ̀ àlejò ànisáàbù tó lóore jù fóbìnrin oníkó bọ́ sẹ́yìn pátápátá èyí tó wá burú jù fóbìnrin oníkó bọ́ sí ṣàfùwà sẹ́mọ̀túmọ̀ rẹ̀ ní ààyè ibi tọkùnrin àtobìnrin ti ń kírun pọ̀ bí inú mọ́sálásí wáyé nísìnyí obìnrin tó bá tò ní sáfù wájú wọn bẹ̀rù lẹ́yìn fílà rẹ̀ ọkùnrin tó lọ tòsí last sáfù before fílà rẹ̀ òun àtàwọn obìnrin ti nẹ́ẹ̀kì síra wọn àbọ̀ nẹ́ẹ̀kì síra wọn èyí tó ti wá ṣe aburú fọkùnrin òun ni pé níbi tí ti ń tìrù lọ́wọ́ o tójú rẹ̀ bá kàn lọ sí mistake lọ ẹ̀yìn ìgbà míì tó róbìnrin míì ọ̀kan rẹ̀ lè má ti lé kí ni mọ́ ó lè má ṣe ìgbẹ̀rún wọn kódà lómi ìlàsán ilé lómi ìyá karaba nílé tó bá kàn fi di pẹ́sẹ́ǹtì obìnrin ní sọ̀rọ̀ àndé rẹ̀ ìdààmú ti bá a lànàbì dèmi sáfù yẹn ló wọ́ọ̀sì fún kẹ́mi ọkùnrin bẹ́ẹ̀ náà lóbìnrin tó náà wà wájú bẹ́ẹ̀ òun náà jẹ́ pé òun tẹ̀lé dàrẹ́sì lórí mọ́ ní àwọn ọkùnrin lórí ẹbí tó ti lóun kí lọ́nà tó wọ́n pé áá abẹ́lé àbábùlá ìwọ́n hàn jù bẹ́ẹ̀ ah, ah, lórí irun náà bọ̀kárí sáfù ẹ̀yìn ló wà kò níwùlẹ̀ ṣe kínú oníwùlẹ̀ rí eléyìí ní mọ́sálásí ti sáfù àbíjá ní ìjọmọ́ ọkùnrin àtòbìnrin wà papọ̀ bí irú mọ́sálásí abẹ́ká nínú àṣọ́rù súnà ọlọ́pàá àbá palẹ̀ jẹ́ gbólókè ìdòdó àwọn obìnrin gbóná wà àwọn ọkùnrin gbóná wà tẹ̀gbóbìnrin wọn lè rọ́kùnrin rárá àbọ́lè rọ́kùnrin ọ̀lẹ́ rí rárá nírú bẹ́ẹ̀ sáfúwájú náà ló dáa fún kíni obìnrin torí pé kí níbi tó wà kò sí ọkùnrin kankan sí ìjọ ọlọ́ọ̀tọ̀ àlàá ẹ náà bá sọ àdúgbò àbúrò ẹ̀yìn ló dájú ó dájú kí lọ síwájú lọ àmọ́ kó sáàbù ojú ọ̀nà táwọn èèyàn kọ̀ gbà rẹ̀ nígbà tí wọ́n bá kò sí ẹ̀yìn méjì tọ́lọ̀ níbi ojú ọ̀nà wọ́n làwọn tí wọ́n á tó sí àgbọ̀ wájú lẹ́sẹ̀ yìí wọ́n bá pẹ́ẹ́ wọn yóò fàyè lẹ̀ ẹ tó wá kọ́ lọ rí gbó sọ irú kọ́nà sẹ́yìn lọ kó gbọ́ ẹ̀rù karaba níbẹ̀ kó sì ọ̀sẹ̀ ni kó bìnrin ní hàn dàní. ìwọ̀n bóbìnrin bá ṣe ń wà níbi tó pamọ́ tó bẹ́ẹ̀ ló After the day is mother, only can we let our children play with an animal character toy with a fish? Ẹja ìdílé káwọn bá máa fi gbèdé ṣe ṣeré jẹ́ pé ó lè ní tó lè dàbí àwòrán, eléyìí kò sí nǹkan tó burú rẹ̀. Yálà Aisha bin Laden, wọ́n ní kí ní kàtà tí wọ́n ṣe tó dàbí ẹbí ẹ̀sìn. Ó dàbí kí ni o? ẹ̀sìn ìfẹ́lẹ́bọ̀ ní ti so táwọn àfáà bá ń sọ̀rọ̀ pa súrọ̀ nípa àwòrán àwọn àwòrán kan bẹ tọmọ ní ọlẹ èyí tó bá yẹ káwọn bàtí èké fi ń ṣeré bí bèbí ó ké àwọn tó máa ń ṣẹ́jú àyè táwọn fi ń ṣeré bákan náà èyí tó bá ti wà nípò imtihan imtihan bá tó wà mọ̀tàhàn èyí ṣe imtihan bìhà imtihan bìmára bìhà tó ti wà nípò ká ìyẹn pẹrẹ nísìnyí kan yà fọ àwòrán sára footmark ṣé footmark lápẹ̀lẹ́ kí ló dé bí. شو والله بارك عليكم السلام نعم خلفك آية بارك الله فيك ìbéèrè méjì ní ìbéèrè yìí wọ́n ti lẹ́ka sọ̀rọ̀ ìwé yìí wọ́n ní ìjẹ́ kára pílò náà àwòrán tó wà lára pílò lára pílò ṣé ó wọnú òǹtahàrì tó wọnú àwòrán tàbí ìpẹrẹ àbí oníṣàlọ àwọn àlùfáà hadith tó wá lórí ọ̀rọ̀ ó bí ẹjọ́ díẹ̀ tíra àti ìtìlẹ̀ yálà Aisha ọjọ́ làásà níjọ́ tí wọ́n lọ rí ra tó ṣe kọ́tìn sẹ́nu ọ̀nà tí kọ́tìn yẹn ní àwòrán ṣe Muhammad sallallahu alaihi dé lọ a ah, ewu lílé ìjọ àtàbí change àwa níjọ náà ìyẹ́lá Aisha wa ká kọ́sìn ìyẹ́kù wọ́n ti wá ká kọ́sìn wọ́n sí níbi tó wà ìtọ́jú ṣe kọ́sìn ó ti kó nínú ìtahan ó ti kó ní nǹkan yẹpẹrẹ ó ti di nǹkan tá a fi ti jẹ́ ọ̀ṣọ́ àti fi gbàgbé lọ́nà wa gé kọ́sìn yẹn àwa lórí fi ṣe pìlò ilé àwọn àfáàní wa lọ́pẹ́ á jẹ́ pé ó ti wà mùtáhàn làdínẹ́bí ò sì sọ̀rọ̀ wọn níbẹ̀ bàbá mi mọ̀ tó ń wò níbi tí wọ́n ti ń gé ó láìpẹ́ tí wọ́n ti gé orí àwòrán yẹn kájọ́jẹ́ mi kàdìdì pé torí pé pílò wà mọ̀mtáhà ìtọ́lẹ́pẹ́nu ọ̀rọ̀ ṣe jẹ́nu ọ̀rọ̀ ó bẹ́tà àbálẹ̀ àbọ̀ èdè gbogbo àwọn yìí àbá fi ń tẹ́ aṣọ bẹ́ẹ̀lì tàbí sùn bọ̀dá fi ń sọ àwọn footmarks àbí àbí ẹlẹ́gbẹ̀ẹ́ jọ ní ká ṣàlàyé àdìyómọ̀ lọ́nà tí kan ìwádà ní kàlíwà tí kan kó lẹ́nu kọlifáta sọ́lọ́wọ́ bá sọ́kìlà àwọn nígbà tó tẹ̀lé pẹ̀lú wo èlì á ṣe é lùbọ́dì rẹ̀ ìkọ́lé bá àmọ́ jẹ́ àmì fáwọn oníkiri máa dara. áyà yìí kí ni túmọ̀ rẹ̀ pé á làbọ́dì rẹ̀ kọ́lé jẹ́ àpẹẹrẹ fáwọn kiri tó wọlé yẹn. àwọn míì máa ń tún áyà yìí ọlọ́run ọba pìrìsẹ́ǹtẹ̀ pé kó dà tó fi dàsìkò yìí àwọn amọ̀lọ́ gbé àwòrán ọkùnrin tó ga àkọ́wá ìwà tí ń bẹ ní ìsọ̀ wọ́n máa lé àwòrán ọkùnrin òun làwòrán fìràwọ̀ ó láwòrán ọkùnrin làwòrán fìràwọ̀ وهذا خطأ هذا خطأ استثمار والفرعون هو زعيم الوالد wọn ni wọ́n sọ àsìkò ìsà àrí ìsọ́láàtì òsàlá àhá ó lè dẹ́tọ́ tó lè sọ̀rọ̀ ń pa fìràwọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kan pa fìràwọ̀ fìràwọ̀ personality kan lẹ́ni tó kọjá kúsíkúsí ń bẹ láyé lásìkò ànẹ́bí kánẹ́bí máa sọ kẹ́kẹ́ pa ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n yẹ kí ni ó so mọ́ gbàtàn jẹ́ bọ́ọ̀dù kan gbé kí àwọn àbá ní ìtàn ọba ní Ísírẹ́lì nígbà náà síwájú ìṣẹ̀lẹ̀ yẹn ni pé gbogbo òkú tó bá kú lásìkò yẹn ní tó máa ń ṣẹlẹ̀ sí wọn ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí tó kú bá ti ń kú bọ́dì wọn ó máa sún ó máa ti tẹ̀lé wọn yóò sì lọlẹ̀ bẹ́ẹ̀ ó pariwo àwọn ẹja àwọn ẹja pẹ̀lú ó padà máa lọ jẹ́ nínú ilẹ̀ wọ́n ní àwọn látòrí ìtẹ̀rẹ̀ àwọn ọmọ tí wọ́n yìí tí òkú rí ó fi tẹ̀ sínú ìsàlẹ̀ odò ó yá ìwọ lọ rí ilé téńté sórí kí ni o sórí odò ni pèsè immediately tó ti ṣẹlẹ̀ sábàá tó ti kú nínú odò yẹn báyìí ó ṣe kí ni kò lè lè ti pé túmọ̀ àlùyọ́mà ló lè jí ìkàbí bá dáadéka lè takú nàlè màlè kọ́lífàkà àmọ́kẹ́ a preserve ẹ̀yẹn gbólóhùn a preserve ẹ̀yẹn kò sí mẹ́ lọ́nà jí káwọn pé a preserve ẹ̀ ní tẹ̀kún náà ni mọ̀lá kọ́nà bàtà áyá òṣèlú tí ó fi di kíní tí ó fi di ilẹ̀. ẹ̀dá rí sí ìyá kan ṣe ìsìnbáàtù ẹ̀ fún wa kan ṣe tàwọn ni níbo lẹ ti ṣe máa fọ òkúta báyìí òkúta ni ó kò tẹ̀lé àwọn. ẹ bá nítorí kó ga ìran àwọn ìran ọmọ ènìyàn láwọn táyà ìyẹn náà bọ́ ti máa ń gbà lọ. because àwọn èèyàn látòrí àlẹ́gbọ̀ Adam alayhisalatu salam níjọ́ tá a ti bẹ̀rẹ̀ sí ní dẹ́sẹ̀ àti ń dínkù díẹ̀ díẹ̀ à ń dínkù díẹ̀ díẹ̀ torí pé wà tọ́lọ́wọ́ bá ma dá Adam ó ga ní tìtúnà zira'a tìtúnà zira'a zira'a ni láti bí ìṣirò yíra báyìí ó kọjá fíìtì láti wọlé bí wọ́n fi jẹun àbí wọ́n fi jẹun ó kọjá fíìtì ó gó gàgẹ́ mọ́tò ní títí ó kọjá títí ó gàgẹ́ èyí tó rò pọ̀ náà àwọn àdínkù àdínkù àdínkù tó wọ́n àwọn táìmù àbẹ̀rẹ̀ àwọn ìyàwó yẹn sì ń ga tó kí é sì bìrọ̀ nìkan ní wà ga àwọn tí ó dán ṣe kí ni sí ẹ bá ti àwọn sọ fún wa pé òkú àtìgbà yẹn ni òkú fẹ́ gbé ẹ kó lẹ́sìn wẹ̀ pé òkú ti bìrọ̀ àwọn náà ní sí èdè ti àwọn yòókù wọn kẹ́ńtì èdè bá àwọn òkú mi tó wá lẹ́yìn ti bìrọ̀ àwọn tó látẹ̀yìn gbà yẹn àwọn òkú ti ń lé lórí odò àlùbáyà àdùn àdùn so kò sí nǹkan ọ̀rọ̀ yìí náà ti bá ti sọ yín ní ọdún kan náà táwọn kan tó lóye gbà àwọn kálukú rẹ̀ ti mú wáyé náà ẹgbẹ́ tàbí ní pàtàkì wọlé bí fáàlù ìwádìí yìí ọ̀rọ̀ yẹn ní lọ́rọ̀ tí ń bẹ̀rẹ̀ ọlọ́mọdé àtàlẹ́kùn náà fọ́ نسأل الله سبحانه وتعالى لنا ولكم التوفيق والسداد صلى الله وسلم على في سؤال أقوى هي أرجعك لكم أن تنتظر كتاب الدنيا أعرف كلمة المقدمة العلمية هي مثل المالكية بعض المذاهب أما ذلك الدروية بير إذا السفر إذا لم يكن سفر عبادة لكي بس جاي يا جوسي أبو شيء كسر وهذا خطأ هو توي ما وافق أو معذرة bí a ti má gbèrò xatà torí pé masala ti kiri yẹn eléyìí kalam marjuh kalam marjuh ọ̀rọ̀ yẹn wà marjuh as-sahih ar-rajih. Hmm, ó ní pé sáfàrù lọ́tọ́rọ̀ òun tún wá lẹ̀ níbi kọ́sùrù nínú Al-Qur'an kò sọ fún wa pé sáfàrù ìbára sọ́rọ́ jíjìn sáfàrù ó tún ìrìn àjò yẹn lẹ̀ so sawa safaru ibada awo safaru tijara bí a fẹ́ lọ sájà ni o bí a fẹ́ lọ ṣojú ọ̀sìn ni o ṣáàṣáà ti rin ìrìn àjò tábà ti rin tó ń pè ní ìrìn àjò àti lẹ́tọ̀ọ́ sí kọ̀sọ̀sọ̀rọ̀ àlùbáyà ló wà dẹ́ àti lẹ́tọ̀ọ́ sí kọ̀sọ̀sọ̀rọ̀ èyí tó kà tó kí kìláàfù yẹn tó ń bí jùmọ̀ díẹ̀ ó ní sáfàrù máa ṣìyà sáfàrù ó ní ìrìn àjò kálẹ́sẹ̀ ìyẹn àgbẹ̀tọ̀ ní pé kọ́ sáàmù láti lọ lórí ṣe wọ́n fẹ́ lọ lórí ṣe jù náà lọ rẹ̀ àwọn rẹ̀ adịrị tó ṣe wà á lórí ó sì jà láàrin wa àti rẹ̀ ó ti ṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ọwọ́ á ń ọtún wá láti rẹ̀ àwọn afá àwọn tó gbà wọ́n gbà pé ó gbẹ̀sẹ̀ rẹ̀ yóò bọ́ tó fi di musafir ìrìn àjò náà ló ṣe ṣókíṣókíṣókí lókè àwọn abẹ́rẹ́ lára lára àwọn abẹ́rẹ́ wọn well tabako wo lówó ṣe business ah, ẹni tó lówó ó lẹ́tọ̀ọ́ sí nínú owó rẹ̀ padà àmì ìta ti nínú tàǹtà ló máa mọ àwọn àṣọpá àṣọpá sọ fún alọ́pàá nígbà tó sọ̀rọ̀ àwọn ẹni kan tí wọ́n àwọn mẹ́ta tí wọ́n ń lọ nínú àjò tí wọ́n bọ́ sábẹ́ àpáta nígbà tó yòrò tápàtà wa yé wọn tó wá bò wọ́n mọ́lẹ̀ àwọn afiṣẹ́ òfin wọn bẹ́ẹ̀ náà ọlọ́run ló ṣe ìdàpadà yẹn nínú tí kan ọgbẹ́ ọlọ́run pé òun àtẹnudẹ́ ti lè lábẹ́ ìdẹ́sẹ̀ fún un. bàtà náà wá da gbogbo òṣìṣẹ́ máa ṣiṣẹ́ yẹn gbogbo iṣẹ́ ẹni ní ìwà gbogbo òfìlọ pé wọ́n sì ọ̀rọ̀ sá lọ́wọ́ ní owó ìṣá ìyẹn wá mú owó yẹn ó wà lórí ara yẹn ó bá ń dọ̀bí ẹran ẹran bá di méjì ẹran di mẹ́ta ẹran di mẹ́rin ó bá dàgbò ẹran bá pọ̀ ẹni bá dé báyọ̀ náà ìdílé gbà ayọ̀ ní àtọ̀ ah, owó mi jọ́sí ah, wọ́n pàtà sọ́rọ̀ owó rẹ̀ jọ́sí tọ́ ma bọ̀ pàdé owó gbogbo ẹ̀rọ owó rẹ̀ jọ́sí ọmọ sì lè pa ọmọ yìí tó fẹ́ gbà lọ́wọ́ yìí adúgbò gbogbo owó ah, rẹ̀ mo fi rẹ̀ yọ kan ẹ̀rọ ọdún bí kejì kejì wá so a nígbàdí yìí náà wà kó gbogbo bísíǹsì tẹ̀ gbogbo nítorí pé òun business tẹ̀lé pọ̀jù wọn náà ti fowó yìí méjì owó téèyàn bá kódà ló tó dáa jù sálọ bá Muhammad sọlá sọ ní ẹni tó dáa jù mùsùlùmí ni àṣàlù kún kọdọ à lọ́dọ̀ nígbà tó yẹn mọ san olú padà ó tó san lórí tẹ́lẹ̀ yẹn tó yẹ kí ni tó fún ọ. sòtò báyìí kó lè yẹ ẹni náà wọn ní ìṣòro náà wà lẹ́ni náà wọn. tó bá lè yan owó tó tó nínú owó yẹn wọ́ọ̀tì owó náà ó kéré jù yẹn at least wọ́ọ̀tì owó náà àbí tó bá ti lè pé ah mo ti fowó ìṣe business profit ló láìsí ìfowó ìṣe àpò ó ti attract kó wá tẹ̀ mọ́ kó wá lọ fi owó yẹn ṣiṣẹ́ olóore kan ló kọ ẹ̀ náà kódà bí bàbá bọ́ọ̀lù ó kàn sáà sí ní ṣe pé ẹni yẹn yóò máa ní làdá bóyá mọ́tíbáṣí náà ń kọ́ lọ́wọ́ pé ẹgbà ẹ̀fílẹ̀ ti kọ́ mọ́tíbáṣí ẹ̀rẹ́gbẹ́sọ̀gà sádùkù ẹ̀fílẹ̀ ẹ̀rẹ́gbẹ́sọ̀gà fábẹ́rẹ́gbẹ́bọ̀ òṣìṣẹ́ ẹ̀fílẹ̀ ẹ̀rẹ́gbẹ́bọ̀ òṣìṣẹ́ ló kọ pé ládàá kó lọ nípa ẹni náà ọlọ́pàá tó ti sàn fún wọn Allahu ta'ala alam. gbogbo bí ètò ogun ẹ̀jọ̀ tẹ̀lé mo ṣẹ̀ṣẹ̀ ìrìnàjò lé ní ògbà náà kékeré gbogbo níbi ìrìnàjò kékeré ń sàrọ̀ pé alẹ́ ka kọ́ náà tẹ̀kẹ̀ ayé mi tẹ̀kẹ̀ lẹ́yà kò sí ìrìnàjò ẹ̀kọ́ fáìlì àwọn bí ètò bá kù jọ ó bá ti lọ́la òru wo adé lálẹ́ àná ẹjá lọ sí orílẹ̀ ìlú inshallah tó bá dọ̀la orílẹ̀ ìlú agbára títí wàjẹ́ àmà tẹ̀síwájú ìbéèrè ńlá sọ́jú àwọn aṣọ́jú màálà ìbéèrè mi ò gbèrè náà gbogbo ẹgbẹ́. fadọ ọkùnrin ìmọ̀ lọ sọ́kà sí náà fún ẹgbẹ́ ìlú òkè tí wọ́n nìkan. Thank you. yóò dàpọ̀ àárọ̀ ni ah, ayẹ́wọ̀gbọ́ <laughs> ah, ilé ìwọ̀n kọ́ ilẹ̀ àwọn obìnrin yìí torí ìmọ̀ wà ní obìnrin ẹlẹ́nìkan ní tí wọ́n lẹ́ta àná ó wá kó alọ́dún fi ń jẹun ẹnìkan ó sọ wọ́n kọ́míṣọ̀ ní wà ní obìnrin wà tó wá fi ń jẹun tán kò pẹ́ ó bá padà rẹ̀ tó ó ní ìdíwọ́ adáwọ̀ padà ọ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ìsìláàmù ní pẹ́tọ̀ bá rú tó tó two hundred thousand pounds èyí ṣòwò tẹ́ni ní kf nǹkan méjìlá máa ń rí nǹkan tó pé ẹni tó sọnù gan ni mọ́ kf ọlọ́dúnṣù méṣù ọwọ́ á rí báírò rẹ̀ báírò táwọn wí làwọn báírò lọ́dà ní sí náírà ọ̀dẹ̀ náírà ọ̀dẹ̀ tọ́lá wọn báírò seven thousand wà ó báírò twenty wà ó báírò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí wá ní báyìí sí ẹsẹ̀ ní ẹni mẹ́ta wọ́n bá múlù yìí wọ́n lè máa lọ lò àwọn tí a bá ti rí nǹkan tó ní kírímọ̀ sẹ́ni ẹsẹ̀ tó níbi tó bá wà á yóò mọ̀ dààmú yóò mọ̀ làágùn ní tó dá mú ìṣòro tó wà nílé dára yẹn láàmú mọ̀ mú mọ̀ sí kí ni mọ̀ mú two hundred thousand fi ilẹ̀ ẹni ó ní yóò lè kí ni ẹ̀rẹ́ ah, àgbọ̀wá ni ó ní bí ẹ̀ náà wọ́n bọ́ bá ti gbé tó kíní kan sọmọ ni pé ìwọ náà lò ó lè yára lẹ̀ sọ̀rọ̀ ìtọ́fi lọ sí àgbákò wájú ọlọ́ tí ìṣẹ̀lẹ̀ àgbọn tó sọ pàdé mi jẹ́ kẹ́rìfáìdì kan àwọn kan mọ́rùn báwọn lọ́pọ̀lọ́ ẹ̀ lọ́dún ìgbèrè pẹ́ẹ́tọ̀ yìí nígbà yìí lọ́pọ̀ tọ́lápá àtẹ̀lé ìjọ ní owó báwọn ní wà lọ́ta padà fẹ́mi ní owó àpòtẹ̀ ìgbé ní sọ́ọ̀tì lẹ́tà àwọn àgbà ẹ̀ ah, ọlọ́mọdé ń gọ̀ ògùn gọ̀ ìwà kà tí ń bẹ láàrọ̀ máa nẹ́bí adágbẹ́lẹ́ sí òkú ògbógbò ẹni tó sọ naira tí ẹ kó náà mọ́ bó mọ́ a sọ ní àwọn ìṣẹ́ àwọn aṣọ lọ báwọn báwọn sọ òtí lè sọ naira ní ìwà láti ìmọ̀ wá sí ta ó wá sọ naira níbi tó wà ìdààmú ti bá àbí ìdààmú ò bá ọkọ̀ gbé ṣẹ́wàgbẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá ti gbé ọmọ ànàmú mọ́lówó o mọ́lówó o ní tíbá junction mọ́lówó o ní alùsùnà central mosque ọmọ kéde ẹni sọ ìrólówó sí ọmọ tààtọ̀ ló jàgbọ́n láìpẹ́ rẹ̀ alákọ̀ọ́lẹ̀ ló ọmọ báyìí báyìí padà fún ọmọ lọ kí ìdílé ọjà ní ṣùgbọ́n mọ́rọ̀ wọlé ó lè ti junction ọ wàhálà wàhálà ọ̀nà ìṣẹ̀lẹ̀ àti tó pọ̀ fẹ́ sí wàhálà mọ́gbé tẹ̀lé àwọn ni wọ́n máa ṣe báwọn àti gbọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe ń ṣe láwọn ní mọ̀ kówó bẹ lọ́wọ́ rẹ̀ agbọ́dọ̀ mọ̀ ní bẹ lọ́wọ́ ọ àwọn àbẹ́ ọdún kan tọ́ọ̀ bá wà rẹ̀ ni ó ní tọ́ọ̀ sí mẹ́gun sọ fi lọ ó di ọdún kan tẹ̀lé àti nígbà náà owó náà ó di kíni ó di jẹ́ ìdárí clarify àwọn tó lọ́rùn fáwọn olùpọ̀lọ́ rẹ̀ àwọn àkàlù nígbà wọn máa ní ah ìṣẹ̀lẹ̀ àwọn eléyìí ó ní ò bá dàkà ìhun náà ní máa lọ́jà ní máa lọ máa pa nàánú lọ́wọ́ yé náà àti ní ẹ̀rọ lọ́wọ́ kọ̀ọ̀tà lọ́wọ́ ní ìjọ ọmọ yẹ̀yẹ́ ni ọ ìkàlù ni ọ ọmọ tó ṣe ni pé fi kí ní yẹn ṣírò ara ti ẹ náà ẹ̀wọ̀n sí kí ni o ṣe ẹ bá dìdì tí ń bẹ́fà àtẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní láàyè omínú àhàdógún hàtà yìíbẹ̀lì àkí mẹ́rin hìpòlì náà sí ó lẹ́rìí kẹta mi yóò fi ìjọ nígbàgbọ́ tó yanjú àfi sọ ọba tó fẹ́ fọ́ mọ làkejì ẹ irú tó fẹ́ fún ara tiẹ̀ ìwọ náà kàn tiẹ̀ gbé rẹ sípò pé ìwọ lọ sọ two hundred thousand naira nù ipò bóòlá ṣe bọ̀dà mú ó yá jẹ́ wá bí ọ́nìtì ìwọ tó sọ wónú yẹn kọwa wá rí owó òtí ẹ tó sọnù ẹnìkan wá bọ́ ọjà ìwà ń pariwo mo rówó o ọlọ́jà mo rówó o ní junction mo rówó o ní tó fi wá gbọ́ pé owó rẹ tó sọnù ó padà sínú àkáǹtì rẹ tó owó rẹ yẹn bá tẹ̀ lọ́wọ́

sẹ́rí àmì wá dọdún kan sẹ́rí àmì kan nígbà tí wà fi dọdún kan o àà nínú pé ìfẹ́ mi náà ó ti gbàgbé abẹ́ mi náà ẹni tó tó tán ni sẹ́rí àti tọ̀ ìgbà náà ó ṣẹ̀ wá di sádàkà ọlọ́run fún wọn náà àmọ́ tó wá ń bọ̀ lẹ́yìn ọdún kan ọtí náà ọtí ìṣòwò ọkọ̀ wa láyé kan rárá á níbi last year àwa ti dáwọ́rọ̀ kan lóṣogbo dáwọ́rọ̀ tó lè má báyìí mo tẹ̀sán two hundred thousand naira wàá gba ẹni ìlú yẹn padà wá sọ̀ṣogbo yìí ìdáhùn ọdún kejì sẹ́yìn lẹ́yìn ọdún méjì ló wá dé ó wá rí pé á ah! èmi mo sì gbé owó yìí o mo sì ń kéde tá ló owó tá ló owó á èmi sì tètè máa jẹ́wọ́ á ah! èmi ni mo ní owó mo sì kéde o á ah! èyí gbowó mi padà ọ̀sán o àmọ́ wá níbi kẹjọ negotiate everything tí wọn náà ń ṣiṣẹ́ dáadáa ṣe mo ti ṣe àmọ́ òun ló ń tọ́ gbọ́dọ̀ tó wá ní ìdíje ní ma sọ́wọ́ díẹ̀ díẹ̀ ní òun torí pé wọ́n ti ṣe ní ṣẹlẹ̀ àdékẹ́rẹ́ ṣẹlẹ̀ àdékẹ́rẹ́ àmọ́ ṣẹlẹ̀ tó fún yẹn ní ṣẹlẹ̀ níbi tí wọ́n bá ti rí nǹkan ní nǹkan mọ́ lámòjúkò mọ́ lójú kòkòrò mọ́ ya kíni olójú kòkòrò mọ́ filẹ̀ mọ́ bá tiẹ̀ lọ torí pé ọ̀ràn tí ń bẹ lọ́rùn yẹn ti ṣẹlẹ̀ àlẹ́ ọ̀sẹ̀ ó lè má lè ṣe o ìṣẹ̀dá طيب أنا ولا تبقوا الله تعالى وصلى الله وسلم على رسول محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Ah, an taba nǹkan tí a wá rò pé èèyàn kan wà tí nílùú àwọn èèyàn mọ̀ ọ́n náà máa ń yàn ní connection pẹ̀lú ṣe irú nǹkan yẹn káàdì mọ̀ lọ́pàá nínú ọjà káàdì rẹ̀ tó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé sílẹ̀ ọlọ́wọ́ asalaamualeykum wa rahmatulah.